ọlọ́ọ̀bá tí ọpẹ́ tó tọ́sí atọ́lẹ̀ kí a fi gẹ̀ fún àlejò Muhammad ọlọ́ọ̀bá ọgbẹ́ kọ́gẹ́ àwọn ará ilé rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ ìjọ yóò sọ adúrò mọ́ Islam tí ó fi jẹ́ gbèǹde ọlọ́jẹ́ ká náà wà nù wọn. níta ń lọ náà ni àlàyé lórí gbólóhùn ọlọ́run sọ pé yá ayyuhal ladhina amanu. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آية واجه سورة بقرة آية واجه سورة بقرة وأمر أطيب عصر ورسلتي مرن لازوريا alakoko ati sɔnka oka ara fi ati gbolo ti bɛnbɛn ɛlɛ keji a ti sọ sókè ti àyà yẹn túmọ̀ sí. ẹlẹ́ẹ̀kẹta a ti sọ ìbátan tó wà láàrin àyà yìí àtàwọn àyà tó ṣáájú àti tí ó jẹ́ kó ń gangan tẹ̀lé. bákan náà a ti sọ pé sọ ọ̀rọ̀ àyà yìí ní ìbátan tó wà pẹ̀lú rẹ̀ ní sọ́tọ̀ àjò rẹ̀ tó gangan tẹ̀lé. ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ẹlẹ́ẹ̀kẹrin a ti sọ̀rọ̀ ń pa gbọ́dọ̀ yá ayọ alẹbi ní amọnu yìí gbàtọ wà nù Quran ti ṣe eighty nine. bẹ́ẹ̀ náà sì ni a ti sọ tó ń dálé lórí nípa pé ń pè wá sórí dáadáa ni àbíkọ́kọ̀ fún wa nípa ní tí ọ̀dà. bákan náà la sọ fún yé kúrò dálé lórí nípa tó ń pè wá sórí ọ̀dà dáadáa ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé afinrin lẹ̀ pé àyà yìí inú àyà mọ̀jìnà ni. a ti sọ yìí pé ìgbà tí ọlọ́run bá ṣe àwẹ̀ gbígbà lọ́rùn ẹ̀yàn lẹ́yìn ìgbà tí ó ní kí wọ́n tẹ́ǹjì àlìkíbùlà kúrò ní Jerusalem kí wọ́n tẹ́ǹjì ẹ̀ sí Kaaba. ẹ̀yẹ̀ bàtọ́ náà wà ní ẹ̀rọ ṣe àwẹ̀ lọ́rùn ẹ̀yàn lẹ́yìn bàtọ́ sí ó sì chẹ́ǹjì kíbla fún wa lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí ti hàn dé Mọ̀dínà lẹ́yìn oṣù mẹ́rìndínlógún tí í ṣe ọdún kan àti oṣù mẹ́rin. lọ́sọ̀rọ̀ àti wọ́n kí ni ìtumọ̀ ìgbàgbọ́ òdodo tọ́lọ̀ ń sọ ń. kí ni ìtumọ̀ ìgbàgbọ́ òdodo tọ́lọ̀ ń sọ yẹn mi. àwọn èèyàn kan wá tún bẹ tó yẹ kí wọ́n kọjá àlàǹfà rẹ̀ àgbóyé wọ́n tún lọ òdì irú wọn náà sì ń bẹ nínú àwùjọ ìkọyẹ ká mẹ́nu bá. àwọn èèyàn wọn lọ wọn lóye wọn bá tán nínú àwọn tó ti ṣáájú. àwọn náà láti bá tán nínú àwọn tó ti ṣáájú torí ẹ ló jẹ́ pé ọyọ ká mẹ́nu bá a. ìtòrí ẹ̀ fẹ́ ká jẹ́ fẹ́ sọ́ra wọn ni. ẹ ẹnìkan béèrè ìbéèrè kan láìpẹ́ yìí. ẹnìkan béèrè ìbéèrè kan láìpẹ́ yìí. ó ní ó ní àwọn kan ti ń ṣe wáàsí fáwọn ní yunifásitì kan. ìgbé súnà ní wípé kéèyàn ọmọ pẹ̀lú nípa mọ́sálásí kò sínú kò sínú súnà kan mọ́ wá pẹ̀lú mọ́sálásí. ìgbé súnà kéèyàn ọmọ pẹ̀lú nípa mọ́sálásí kò sínú súnà kéèyàn mọ́sálásí. èyí tí mo yí gbogbo àwọn tí ń pè nínú mọ́sálásí nínú mọ́sálásí ní ìsìn kí wọ́n yá mọ́ jáde lójú. ẹ wo nǹkan ńlá ọ wá jẹ gbogbo àwọn apá tó ti kọjá ńlẹ̀ yìí wọn mọ̀ ń pa àyùn rárá òǹdọ́tẹ̀ wá òǹdọ́tẹ̀ wá sàkíyèsí ẹ̀. ètò náà ètò wọn tọ́ ń sọ́hun nítorí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n gbogbo àwọn mọ̀ yẹn ti kọjá nínú ìlú káàró ju àbí gbogbo nàìjíríà yìí ó dàbí wọn kó Saudi Arabia àti ilẹ̀ lárúbáwá ẹgbẹ́ wọn ń pèrún nínú mọ́sálásí wọn wà lórí bídíà nìyẹn òun lọ́sẹ̀ wà akẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ wà á rí náà yìí. àwọn ọmọ ìyá wọn ti ń bá ṣe pọ̀ sọ́yẹ́ sí láti ìpìlẹ̀ kọ́rínù alákọ̀ọ́kọ́ ni wọ́n ti ń ná sùkúrà àti àdìsí lódìlódì àmẹ́nu bá mi wọn. àwọn ọmọ ìyá wọn ni wọ́n ní ìfọ̀sọ̀rọ̀ bá ṣe pọ̀ mo sì fèsì fún wọn yí ẹ orin lẹ wípé bẹẹdi náà Usman sọlọ nǹkan kọyọnu sí i. ẹ irun ẹyọ kan ni wọn ti ń pè tẹ́lẹ̀ kó tó dórí kìláfà nígbà tó náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kìláfà irun ẹyọ kan ni a máa pè fún un tí tẹ́lẹ̀. irun ẹyọ kan ni wọn máa pè fún un tí tẹ́lẹ̀ kó tó dórí kìláfà ẹ ẹ lọ́nà tó náà lórí kìláfà. ẹ wá rí pé jẹ́ bá ti wá pè wọn ẹyọ kan lẹ́yìn ìgbà tí jimá bá ti wọlé tán àwọn èèyàn wà á máa dé lọ́yẹ́ pé bí kó ti bẹ́ẹ̀ parí kútúbà ìgbà mi bẹ́ẹ̀ kó ti bẹ́ẹ̀ parí ohun tó tó wá àwọn èèyàn tó dé torí pé àwọn èèyàn ti pọ̀ sí wọ́n ti bí ti pẹ̀lú ìgbésí ayé wọn ti. ẹ̀yìn náà Usman bọ́dọ̀ nǹkan yọ sí ọwọ́ aṣojú tó wọ́n lọ kọ́ ọmọ tòun kan náà síwájú kí àsìkò yòówù jímọ̀ náà tó tó.

Usman lọ́jà lẹ̀ ẹ̀jẹ̀ ayé àtètè máa lọ lé ẹ bá fẹ́ ti nǹkan rẹ̀ pàápàá yóò ṣe lé ẹ̀ fẹ́ wẹ̀ tó ti wẹ̀ tẹ́lẹ̀ yọ lọ wẹ̀ ẹ̀ tó ti wẹ̀ tẹ́lẹ̀ kó retí yóò gbé ńkọ́ bá ti ṣe díẹ̀ sí fún yàrá ti mọ́ sáré fún ọmọ pẹ̀ mọ́. ìtumọ̀ àti pé nǹkan gbọ́yé níbi irun òun náà ni ìlàm kákéde fáwọn èèyàn pé àsìkò òun ti tó. ìtọ́jú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀sán ìbáyọ̀ ẹ ẹ tí ọba sàtìsí ní ọbẹ̀ pé tí àwọn sàdé gbọ́ yé ẹ wọn ọgbọ́n tọ́kọ́ yé. ẹni tí ọba sàtìsí ní ọbẹ̀ pé tí àwọn sàdé gbọ́ yé ìgbìmọ̀ ọgbọ́n tọ́kọ́ yé o òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam sọ pé alaykum bi sunnati wa sunnati lùkúlàbá ar-rashidina min ba'di ẹ̀yà tẹ̀m̀pẹ̀lẹ̀ mọ́sílẹ̀ mi ò ṣe ọlọ́run. òjíṣẹ́ ọlọ́run ṣe ẹ̀yà tẹ̀m̀pẹ̀lẹ̀ mọ́sílẹ̀ àwọn àkàlífà ti ń bọ̀ lẹ́yìn mi lọ́jọ́ pé ọlọ́run bá yọ ọmọ tọ́ wọn sọ́nà. tó ń bá fẹ́ sọ fún akóńgbẹ́sì yìí ọyẹ kọ́ wá jẹ́ pé inú ọjà nígbò náà ti lọ́ máa ń pẹ̀rù díẹ̀ gbogbo àwọn mọ́sálásí ti máa ń bẹ sáìdì bíi inú fún wọn lọ sí wọn lọ sí ilé tuntun àbí wọn lọ sí ọjà owóde tí wọn bá pè wọn wọn máa darí bọ̀. ṣùgbọ́n tí wọ́n sọ fún wa pé kó o la ká pè òun lọ́nà táwọn èèyàn gbà mí pé à ń pè òun ṣùgbọ́n tí àwọn ìta náà ti gbajúmọ́júbá nílùú Ìbàdàn yìí náà ni pé ìta mọ́sálásí tí ọba ti fi spíkà ni wọ́n ti máa ń pè wọ́n. ìta náà ti gbajúmọ́ nínú Ìbàdàn yìí òun náà ni bóyá pé ìta mọ́sálásí ni wọ́n ti máa ń pè wọ́n. ìbàdí tí àwọn bá ti ti tẹ́ ẹ̀ẹ́dì pé ibi inú ilé ni ó dòdì tóun rẹ̀ wà mọ́ lọ́ta wọn tako sunna rárá orí sunna anabi ọsọlọ lọ àlẹ ọsọlọ náà ni wọn wà. ṣùgbọ́n àwọn jẹ́ máa ń pé bọ́ọ̀lù náà sòdé náà sùn káàkiri kí wọ́n ti máa ń dènù. àwọn kan máa ń pè é náà sùn káàkiri wọ́n ti máa ń dènù wọn ò ní wọn ò ní ní ojú ọ̀nà kan ni wọ́n ń tọ̀ gbogbo ń tọ́ wá ti kàn sí wọn ọ̀sán wọn tọ́ náà ni pàtàkì ìdí lọ́jọ́ bá ti rí bí ẹ táwọn ní kọ́tún kọ́ ọ sí tó ń ṣe ọ̀yàtọ̀ ní táwọn ń gbọ́ yín wọn àmọ́ fún òdìdí ìdí ń káàkiri. pàtàkì ìdí lọ́jọ́ bá ti rí bí ẹ táwọn ní kọ́tún kọ́ ọ sí tó ń ṣe ọ̀yàtọ̀ ní táwọn ń gbọ́ yín wọn àmọ́ fún òdìdí ìdí ń káàkiri sí èdè ìjọba káàkiri. ẹ kọlọ́n kọ́sà ni wa ọmọdé àti ẹ̀sìnkọ́ yé o. ẹ̀sìnkọ́ ọlọ́run bá sọ pé yá ayé alẹ́bí iná àmọ́nu gbogbo ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́ òdodo. ẹ níta àwọn àwọn ìtúsí wẹ́wẹ́wẹ́ yìí tá à ń tè àní máa tún ìdíje ẹ̀rọ nígbà tá a bá tún débò ní láàyè. àwọn ìṣòro mìíràn sí i ìjọba tó tó mi àlọ́ padà tó máa bẹ̀rẹ̀ sí. bàbá tó tó bàbá tó kan bú ẹ̀ ní kò mi àlè máa tó tún sọ mọ́. bàbá tó tó bẹ̀rẹ̀ sí kò mi àlè tó máa tó tún sọ rẹ̀ bá wọn. àwọn àwọn àwọn onímọ̀ wọ́n sọ pé kí ni ìtumọ̀ ámọ̀ ní kí ni ìtumọ̀ ìgbàgbọ́ òdodo táwọn tó táwọn pèlè yìí máa ń. àwọn onímọ̀ ṣe rẹ̀ ṣe kí náà pèlè ámọ̀ nínú èdè lárúbáwá ìdíjẹ́ yìí máa ń tó náà ní fáńpẹ́ ní àtọ̀sídéé ìgbà pẹ̀lú kí máa ń tẹ̀lé lọ́wọ́ wa ọ̀nà àti lẹ́yìn ọ̀gá àyànfọ́. pé kí yàn ọ̀gá àyànfọ́. ọ̀nà àti lẹ́yìn ọ̀gá àyànfọ́. ọwọ́ àlejò ìgbé sọ gbàgbọ́ tán ọwọ́ á mọ iṣẹ́ tó ń fi lórí ìgbàgbọ́ àbí kò tiẹ̀ wàá mọ̀ lé ọkàn tó ń gbàgbọ́ lásán. ọmọ ẹgbẹ́ sẹ́yìn ọmọ tó yẹn ṣe. tó ń fẹ́ irú ẹni yẹn lẹ́yìn ìgbà tó ti máa ń bẹ ẹ̀kọ́ sọ́mọ́ rẹ̀ wọ́n ti bóyá tó wọ́n mú àwọn iṣẹ́ tó ti sọ́mọ́ ṣe yóò wọ́n lórí ìgbà tó yẹ bóyá tó bóyá tó wọ́n yẹ kí náà tó lórí. nígbà tí ẹ bá kọ́ ní kọmíṣán ní ìsìn yìí pé ọmọ rẹ̀ díẹ̀. nínú àwọn ọmọ yẹn ọmọ yẹn ti pé ìgbà ìdáwà rẹ̀ díẹ̀ kọ́. nínú kọ́ gbàgbọ́ àti kọ́ gbàgbọ́. nínú kọ́ gbàgbọ́ àti kọ́ gbàgbọ́ mo lè jẹ́ nǹkan mi lè di ọ lọ́sí ìdí ọ lọ síbẹ̀. tọ́lá gbàgbọ́ tó ọ̀tá láti lọ sílẹ̀ fúnra rẹ̀ kò túmọ̀ sí pé ọ̀rọ̀ gbàgbọ́ ó lè tẹ̀lé tó di ọ̀rọ̀ lè di ọ̀rọ̀ lọ́wọ́. mọ̀ ń gbọ́ wa sọ fẹ́ sọ sọ ah níjó la ti wá ah ó dàbí kó kó ṣe máa ti di ilẹ̀ máa ti máa lọ kó ti lọ sí òótọ́ ó fi tẹ́tẹ̀ lé ìgbàgbọ́ nǹkan sọ fún ọ̀nà. láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ tó yọ fún àjọ tó bá dára pẹ̀lú ọ̀rọ̀ yẹn fún àjọ tó tẹ̀lé láti ayẹ́tùkọ̀ ti tẹ́lẹ̀ lé ìgbàgbọ́dọ̀ rẹ̀. ilé ìwé lágbáwá ìmọ̀ọ́nì ní kàkọ́kọ́ ìmọ̀ọ́nì náà tẹ́lẹ̀ kejì. ilé ìwé lágbáwá ìmọ̀ọ́nì náà kàkọ́kọ́ ìmọ̀ọ́nì náà tẹ́lẹ̀ kejì. kàkọ́kọ́ yẹn ọlọ́run ló fún wa bí àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ yakubu alayhi salatu àwọn ọmọ ya yusufu nígbà tí wọ́n sọ yìí pé kọ́ọ̀lù ya abana إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين ونرى بابا وا àwọn àyà àtẹnudí ìwà pẹ̀lú bàbá wa wọn nílẹ̀ bàbá wa o. ajáde lọ. ajáde lọ. à ń tẹ díje. à ń tẹ díje. wọ́n tara kí náà Yusufa ìdààmú tá a yìí náà. àwa fi Yusufu níbi nǹkan ẹrù àtàgbé lẹ̀. àwọn ti yí túbọ̀ jẹ́ ẹrù àtàgbé náà o. ẹ ẹrù àtàgbé lẹ̀ àti yí túbọ̀ dúró mẹ́. àti yí túbọ̀ tó jẹ́ ẹrù àtàgbé lẹ̀. nítorí kò ń lo kéré jù. nítorí kò ń lo kéré jù. ẹ̀fọ́ akálà ó fi wọ́n ní ní ìkókò lọ́ba jẹ́. wọ́n ní ìkókò bá jẹ́ ní ìkókò. wàmọ́ à ń tàbí mọ́kùnrin wọn lọ fún ní bàbá gbọ́ òkú rẹ̀ kó ti kó dodo lọ lọ. ẹ̀yẹ́ pé torí ìfẹ́ tó ní ti yú tó ní ti yú tó ní ti yú sùn tó papọ̀ jù bá ń sọ dodo gan ò ní gbà wá gbọ́ lórí ẹ̀. nítorí ìfẹ́ tó pọ̀ tó ní tó yà lẹ́yìn ẹ̀ẹ́ wọ́n lu múmi níbẹ̀ yẹn nítumọ̀ yìí pé tẹ̀sídìí nígbàgbọ́ sí nǹkan. wọ́n lu múmi níbẹ̀ yẹn ṣe ìdí èyí tí ànábì Yakubu ti fi fèsì á ti mọ̀ ìfowópamọ́ gbà wọn gbọ́n tó tọ́. àwọn èsì tí ànábì Yakubu ti fi fèsì á ti mọ̀ ìfowópamọ́ gbà wọn tọ́. ẹ òun náà ti ti mọ̀ yìí pé kò sínú súnà ọlọ́run lórílẹ̀ kọ́ wa jẹ́ pé ẹranko abìjà kan yóò wá gbé ànábì ọlọ́run jẹ tó ní mẹ́tẹ́ẹ̀tì tọ̀fẹ́ jẹ́ lé ayé. àwọn náà ti ti mọ̀ nínú ànábì Yakubu ti mọ̀. ànábì Yakubu ti ti mọ̀ ìgbà ẹ̀sìn ìwò lè ṣẹlẹ̀ kò sínú súnà ọlọ́run. ẹ̀ ṣùgbọ́n afẹ́kọ́ gbà wọn kọ́ ni wọ́n á sọ pé wàá máa ń tàbí mí ní ńlànà wà láwùjọ náà sọ́ọ́ di sí iná. òkú nígbà àgbọ̀ kó dàbà ń sọ òdodo. wọ́n fẹ́ gbọ́ gbà wọn kọ́ ni wọ́n jẹ́ káwọn ọ̀dọ́ náà nígbà wọn kọ́ nígbà wọn sọ òdodo. ẹ̀ nígbà tí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ó náà ní pé nígbà tí yẹn bá gbà yẹn bọ̀ tán ọ wá fi tẹ́tẹ̀ lé. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì torí ẹ̀ ní àwọn ahlu sunna wal jamaa wọ́n wà lórí ipe ìṣíjẹ́ imán òun náà ní qawlun bil lisani òun náà ní i'tiqadun bil janani wa qawlun bil lisani wa amalun bil jawari òun náà ní kéèyàn ọlájì ọ̀kan nǹkan kó nígbàgbọ́ sí i. àwọn ahlu sunna wal jamaa ìṣẹ́ ní màtúbà olùgbàgbọ́ yìí òun jẹ́ ọkàn mi bò ó nígbàgbọ́ sí nǹkan nínú ọkàn rẹ̀. ó ní ìgbàgbọ́ sí nǹkan nínú ọkàn rẹ̀. ẹ wàkà olóbìnrin lè sáàni kó sì fi ẹnu àwọn rẹ̀ kó fi sọ. ó sì fi àwọn rẹ̀ sọ. ẹ wà á mọ̀ lóbìnrin jàwárí kì kó sì jẹ́ pé oríkì ara rẹ̀ ó fi ń ṣiṣẹ́ sí. ó sì máa ń oríkì ara rẹ̀ ṣiṣẹ́ sí. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn iná ní ọ wà nínú tí ń méjì. ó wù ọkọ̀ méjì. kọ́ ọ ìsìnkọ́ ọdún bílíjà náà ni wàhámà ló ń bílíjà wà rẹ̀. kéèyàn ní àjọ ọkàn kan ó jẹ kí oríṣi rẹ fi ń ṣiṣẹ́ ṣe. bàbá abéèrè pé mo ní ọ̀rọ̀ ẹnu wà. oríṣi ara náà làwọn wà. oríṣi ara náà làwọn wà. ti ń ṣe iná lọ̀rọ̀ sọ. nínú sẹ́ẹ̀tì ẹ̀ ti ń ṣe iná lọ̀rọ̀ wà. eléyìí ẹ àtúwọ̀n padà bọ̀ wá bẹ́ẹ̀ ẹ ṣùgbọ́n nù ìyàlẹ́nu òun náà ni pé àwọn èèyàn kan bẹ wọ́n jẹ́ alimuriji'a àwọn kan bẹ tí wọ́n jẹ́ mu'tazila àwọn kan bẹ tí wọ́n jẹ́ kawariju wọ́n tako ìpìlẹ̀ yìí àwọn àgbà mẹ káńtó wà lóṣìṣìyà àwọn àgbà mẹ káńtó inú mùsàlùmá àwọn àgbà mẹ káńtó àlẹkọwárí wọn ta kó ìpìlẹ̀ yìí. ẹ àwọn àwọn tí wọn jẹ múrídìá yẹn. àwọn tí wọn jẹ múrídìá yìí. ẹ àwọn àwọn dúró lórí pé iṣẹ́ tá a bá ń ṣe kò sí lára iman. àwọn túmọ̀ sí pé iṣẹ́ tá a bá ń ṣe. àwọn dúró lórí wípé. àwọn dúró lórí pé iṣẹ́ tá a bá ń ṣe kò kọjẹbara iman wọ́n ní ti jẹ́ iman ó náà ní ìtìkọ́dún bilkọ́lbì àwòtẹ́sìdì kún bilkọ́lbì kéèyàn ó fi ọkàn rẹ̀ nígbàgbọ́ sí nǹkan. ìtàwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ sí jẹ́ wọ́n ti kéèyàn ó fi ọkàn rẹ̀ gbàgbọ́ sí nǹkan. ẹ tọ́ba ti ní ìgbàgbọ́ yẹn ó ti tán ó ti nígbàgbọ́ nìyẹn ẹ ṣùgbọ́n iṣẹ́ ọ̀tọ̀ nìyẹn ẹ àwọn àwọn ti dúró lórí ẹ ìdájọ́ rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run kìí ṣe pé káwá torí pọ́tẹ́tẹ̀ ńlá kankan lọ kó sì ṣe mùsùlùmí mọ́. ẹ ó bó ṣe bọ́ lọ́dọ̀ tiwọn onígbé iṣẹ́ kò sí tó ní í ṣe pẹ̀lú gbàgbọ́. torí tí wọ́n gbà lórí náà pé ẹgbẹ́ mọ̀ ní ṣe pẹ̀lú ìgbàgbọ́. lọ́dọ̀ tí wọ́n tẹ́ ìfẹ́ àti gbàgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀fọ́ ọba ti nígbàgbọ́ lásán kọ́ onígbàgbọ́ sọ́lọ́ ń gbé ọlọ́run bá òdodo ní oṣù nígbà oṣù méjèèjì àdéhùn ọ̀sán lọ́la àdé ọ̀sán làm tọ́ba ti àáṣe ń tọ́ǹta kó gan òtí kò nu ìsìlámù rárá lọ́sọ̀rọ̀. ọlọ́run ti wọn ọmọ ti nígbàgbọ́ sọ́lọ́ ẹ̀ẹ́dẹ̀ mọ̀lẹ́dẹ̀ nínú àti ètò lọ́jẹ́. ẹ̀ẹ́dẹ̀ nígbà tí èèyàn bá jẹ́ pé olóńgbèrà rẹ̀ mùsùlùmí bàbá tó wá ń ṣẹbọ ẹ wá ní kò sí ìkó inú ìsìlámù tẹ ẹgbẹ́ nǹkan ńlá nù. nínú ìlú ọjọ́ mùsùlùmí nínú ìlú ẹ̀rọ wá ń ṣẹbọ ẹ̀ẹ́dẹ̀ ní òkú ọdún sáà ń ṣẹbọ ẹ̀ẹ́dẹ̀ ńlá ní àwọn sọ wípé ẹni tó bá ń ṣe ẹ̀ṣẹ̀ ńlá ìmọ̀ ẹni rẹ̀ pé àwọn náà ń tẹ tó ń tẹ ẹsẹ̀ ńlá inú ìlẹ̀ pépérépéré o. ẹ wọn ní ẹsẹ̀ tó bá tẹ kò lè kò lè kò lè diwọ́ lára ìmánì rẹ̀ bó ti jẹ́ pé ẹni tó ṣe kèmèrí ìtẹ̀lé tọ́lọ́n tó bá ti kò diwọ́ kèmèrí rẹ̀ kòkó lórí omi kòkó lórí kèbèrí rẹ bẹ́ẹ̀ náà ni mo ẹ bá nígbàgbọ́ sọ́lọ́run ẹsẹ̀ tó bá rí ọwọ́ ajá èyí pé yóò mú kó lórí ìgbàgbọ́. ìgbàgbọ́ náà ti ń gbé irú ẹni tí wọ́n wà báyìí ìpè irú ìgbàgbọ́ ẹni tí wọ́n tẹ̀lé tọ́lọ́ fúnra rẹ̀ yóò mú kó nínú ìwé ní rẹ̀ náà ló fẹ́ẹ́ fáwọn ọ̀sùn pé irú ẹni bàbá jẹ́ ìrọ̀lẹ́ kúkú náà ní iwájú ọjà tó kọ̀ ọ̀rọ̀ òṣìṣẹ́ nígbà tí bá wọn dá òròrí nígbà tí wọn dá ìròyìn wọn ilẹ̀ ọfà wàhálà kọkọlọpọ èèyàn lọ́jọ́ yìí pé àwọn tí wọn ọgbẹ sí dáadáa wọn bá pe àwọn mórídìí àti ẹkùn lọgbìn déyàn rí ó ṣe òkú jíwọ gbàgbọ́ òdodo ẹlẹmí ọba tó pé àfún nígbàgbọ́ yìí kan kírun ni mo nígbàgbọ́ nǹkan gba àwọn ẹni yọ̀wọ́ adigun máa béèrè lọ́wọ́ àwọn afáàgbẹ́ ẹ̀ṣẹ́ bá jẹ́ pé kọ̀ wá ti àti ìhun kankan tó fi kú ó sì máa ń gbàwẹ̀ láti ohun tìlà bá ní ìjòyè tìlà. wọ́n ní owó lórí ọjọ́ wàhálà sílẹ̀ láwùjọ ìdáhùn náà nígbà náà ṣe ti pé nígbà pẹ̀lú àwọn ìfẹ́ ẹ̀ ṣe ṣe wọn wà láàrin ara wọn ní àwọn fún ìgbà báwọn fún ìgbà bá ti ọba ti wọn náà kọ́ tí ò sí sẹ́fẹ̀ òkè láì nílẹ̀ báwọn bá ṣe wò àwọn ẹni bàbá ẹ̀ wọ́n ti bàbá ẹ̀ ọba ni pé ìyájú ọba kírò àti ọkọ kúkú ó sì gba ọ̀sà ní ìlú mi náà wọ́n wọ́n bá wọn béèrè báwọn. ṣùgbọ́n mọ́tàbù jùmùhúrù lìlàmà èyí tọ́pọ̀ jù náà àwọn onímọ̀ lórí taarọ aṣọ wẹ́rẹ́ yẹn. ọ̀rọ̀ àwọn tọ́pọ̀ jù náà àwọn onímọ̀ nípa ẹ̀ ṣe é pé kò kírun nítorí ikú rojú nípa ẹni tí òfin rẹ̀ bá gbọ́ lójú. ẹ kì í ṣe ibi ọ̀tà kojú jẹ́ ọ̀ràn yẹn rún. kì í ṣe pọ́tà kojú jẹ́ ọ̀ràn yẹn rún. ẹ mọ́jáàbù hànàfíyà àti màlìkíyà àti ṣàbíyà òun náà ní ibi ó sì wà lórí ìsìláàmù rẹ̀ tọ́ba kú àá ṣe ìwọ̀tọ̀ yẹ ṣe àá kí òun ṣe la àá fi òkú lẹ́ láàrin òun àtọ́lọ́run ẹni tó bá tó láàrin àwọn ìwọ́n wà lọ́jà ìta yìí àwọn àmọ́ ìgbé tí wọ́n yóò sọ pé ọba tó lè ṣe bẹ́ẹ̀ nírun á ti rò sínú ẹni bẹ́ẹ̀ ya àwọn àlàfo ìwú lẹ̀ láàrin wọn àtọ́ lọ́rùn. ọ̀wá lẹ́tọ̀ fẹ́ni kankan kọ́sọ́ yìí pé ó ti dáhùn lójú pé ròó náà ni kò lẹ́tọ̀ fẹ́ni kankan kọ́sọ́ bẹ́ẹ̀ wọn ní màtẹ́lẹ̀ ẹ̀ka tó dáàbò láti ìgbàgbọ́ dáàbò tó gbé irú ẹgbẹ́ ìròyìn náà ní òun. wọn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ rárá ní pé mọdàbọ àwọn ẹni òdodo tó jáàbù súnà wà jẹmọ òun náà ní pé mọrìtẹkìpìlì kẹbíra gẹrù lè kókúrì mọ òkú lóyìn láàmùsí àti là ẹ yòówù tó bá ti ń tí ọ̀dà tọ́yà tí inú ńláńlá tọ́yà tó ẹbọ títí á fi ilẹ̀ fún fífẹ́ ọlọ́run ni tọ́ba wù ú afẹ́rẹ́ ajẹ́ lórí tó ṣe tọ́ba wù ú àtàlójúkò òkun kò sí fáìlì ẹ̀ lọ́dọ̀ wa rárá ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ àwọn ẹ̀rọ ẹ̀fọ́ ẹ̀rọ tó bá ti ẹ̀sẹ̀ tí kì í ṣe pé àwọn ẹ̀sẹ̀ láti ẹ̀sẹ̀ pọ̀ tẹ̀wọ́ tó lọ́wọ́ bá ti yọ láti yìí yìí kí èsì àwọn ẹ̀sẹ̀ ńlá níbò kí èsì yìí pé ẹ̀bọ ló ṣe. pé tí kì í ṣe pé ẹ̀bọ ló ṣe fúnra rẹ̀ irú ẹni yòówù ló ṣe àtúrò ìlà àbùkùlẹ̀ láàrin wọn àtọ́kọ̀ ẹ̀ ìmáàmù Ahmad wọ́n kọ́kọ́rọ́ pé àti àwọn àfáàmì àwọn ní á dúró lórí wípé ìrun òun ní àyàfi nínú gbogbo àwọn ẹ̀sẹ̀ yòókù téèyàn máa dá àbá àwọn ẹni wa hamẹ àwọn náà ń pé ìran ní àyà àfi nínú àwọn ẹsẹ yòókù tẹ́lẹ̀ wá yá wọn. nínú múlẹ̀ ní ọláyà fi ń tiẹ̀. bíbí ìrọsílẹ̀ ọláyà fi ó. nítorí àwọn àhàdìsì tó wá tó jù sí ọlọ́run sọlọ́lá àdìwọ̀sán tẹ̀sán àlẹ́ àhàdù bẹ́yìn nana wà bẹ́yìn nà fún sọlá fama ń tara ká àbọ̀ torí kábà àyèsí ń bẹ láàrin àwa àtàwọn kèfèrí náà ni òun yẹn ẹ ń bá ti gbé dùúlẹ̀ kó ṣe kèfèrí nìyẹn. ìṣègùn náà ti àlẹ́ ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwọn onímọ̀ àwọn dúró lórí pé mọ́mìnì náà ti ní ipe tó jìlọ sallallahu alaihi wasallam wí ìgbà míì máa ń sọ̀rọ̀ tí ọmọ wà nínú àwọn sàwáàjì àwọn wípé ká fi lé èèyàn kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹni nígbà míì náà kọjá àwọn nínú àti pé ànábì àwọn àwọn láti sọ̀rọ̀ nígbà tí pé láti fi lé àwọn èèyàn kúrò níbi ẹ̀sẹ̀. ẹ̀wọ̀n ìfisọ́ka sí tíratọ́ fún yín tẹ́lẹ̀ tí mo sọ pé inú tíratọ́ dáa bí máa ń ṣàlàyé mọ̀kọ́mù ànábì wa sallallahu alaihi wasallam ní gbogbo àwọn ìhà kọ̀ọ̀kan pẹ̀lú ìṣesí rẹ̀. láti náà láti ṣàlàyé fún wa nípa tíratọ́ náà tẹ́lẹ̀ bí máa ń ṣàlàyé fún wa nípa àwọn àtẹ̀jẹ́ àtẹ̀jẹ́ nípa àwọn àyẹ̀wò náà. òun náà ni tíratọ́ à ń pè ní mọ̀kọ́ sídùú màlì mọ̀kọ́ sídùú ṣẹ̀ríyà àti ìsìlámíyà tí a fa wa muhammadu tahir ibn atul tó ṣe ẹ̀rọ àdìsíra àti àwọn àwọn ọ̀rọ̀ àjí ìfọ̀dé. muhammadu kọ́hìr. muhammadu kọ́hìr. bùnà àṣùr. bùnà àṣùr. o sì tira yẹn. wọ́n ti tira yẹn. o pe o kọrọ ní ma kọ́ sídu sariyatil islamiyya. kọ́ sídu sariyatil islamiyya. wọ́n ti tira yẹn wa kọ́ sídu sariyatil islamiyya. ẹ o náà ló fi tẹ̀sí sáńtó ní atẹ̀lwír wa tahrir. àwọn náà ló fi tẹ̀sí sáńtó àtẹ̀lwír wa tahrir. ẹ ìdí rẹ wọ́ ọgbọ̀n. wọ́n ní ìdí ọgbọ̀n lórí tí ó. ìdí rẹ̀ lé ní ọgbọ̀n tẹ́. ẹ̀ẹ́ so ká gbìyànjú lórí wípé ká wo yìí tí mo wí yẹn. ká gbìyànjú láti wo tó ń tẹ̀. yọ sọ àwọn mọ̀kọ àwọn oríṣiríṣi ìgbésí àti tìwọ̀tà fún kọ̀ọ̀kan. yóò sọ àti fún kọ̀ọ̀kan. lẹ́yìn náà àwọn sọ wípé àdéhùn yẹn àdéhùn yẹn ó dúró lórí ẹni tó wá sọ wípé kò kírun nípa wípé ìgbé ẹni àti ìṣẹ́nu ló ti pé ẹni tí ò ti rò ò gbàgbé rò jọ̀rọ̀ yẹn ni. ẹ ajẹ́pẹ́ lórí ọ̀rọ̀ tiwọn yẹn kì í wá sí yun nìkan gbogbo ẹni tó wáyé pé nǹkan gbajúmọ̀ nínú Islam tí ò ní ìdí kásẹ̀ mọ́ ṣèwádìí ẹ̀ tó bá fi lè takò ó ru ẹgbẹ́ ìdíje fèrè ó dàbí ń ṣe é èyí náà lọ́wọ́ fún àtọ̀ ìpè ewu ọ̀kan bí ẹ̀tọ́ ọ̀nàmọ́tò wá gbajúmọ̀ nínú Islam tí ẹni ẹ bá ti lè ta kò fúnra rẹ̀ ó dàbí ṣe ìpèlè rẹ̀. ẹ kókó ọ̀rọ̀ wa ni pé ẹni tó bá jẹ́ pé mùsùlùmí ni tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá káwọn ọmọ wa torí pọ́sẹ̀sẹ̀ ńlá lójú ilẹ̀ ọ̀pọ̀ tó àgbọ̀dọ̀ wa sọ ikú jìbìtì èfè yìí àgbọ̀dọ̀ dùn lórí pé lórí imáyẹ̀ náà lọ́wọ́ àti tí ó fi fẹ́ bọ́ tí ọba ti tẹ bọ lójú wa káfí ilẹ̀ kọ́ lọ́hùn. wọ́n ti rẹ̀ nílẹ̀ bá dùn tí ọba ti tẹ bọ lójú wa káfí ilẹ̀ kọ́ lọ́hùn. ẹ àwọn àwọn àwọn múrídìí àtàwa wù yìí. àwọn múrídìí àtàwa sọ̀rọ̀ yìí. ẹ wọ́n dúró lórí àwọn ìpìlẹ̀ kan nípa àkídà wọn. wọ́n dúró lórí àwọn ìpìlẹ̀ kan nípa àkídà wọn. ẹ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní ta ti sọ síwájú lórí wípé ìjíjẹ́ imán àti sí wọ́n ní ìmáàmì lékún kì í sí ìdínkù tẹ́yìn bá ti ní. wọ́n tún wá bẹ̀rẹ̀ wípé ìmáàmì máa lékún kì í sí ìdínkù. ìmáàmì èlékún kì í sí ìdínkù lọ́dọ̀ tiwọn àti bọ́wọ́ abẹ́yẹ̀wá nù kọ̀ọ̀rán tó fojú wọn tí ò rújú rárá lórí pé ìmáàmì a máa lékún pẹ̀lú tẹ̀lé tọlọ́run a sì máa dínkù pẹ̀lú kéèyàn ọjà kan ọlọ́run. àwọn ọ̀rẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ kọ̀ọ̀rán ní ìdíjọ́ yẹ wáyé pé ìmáàmì a máa lékún pẹ̀lú tẹ̀lé tọlọ́run ìmáàmì a sì máa ẹ lọ́dọ̀ wọn ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ní òun náà ní wípé àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ wọ́n sì wà lórí ìgbàgbọ́ wọn tí gbàgbọ́ wọn sì péré péré péré. nínú àwọn oníṣẹ́lẹ̀ kẹta tó tẹ́lẹ̀ rí pé nígbà tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ wọ́n sì dúró lórí ìgbàgbọ́ wọn tó gbé péré péré. ẹ wọ́n sì ní gbàgbọ́ pé àwọn ẹlẹ́ṣẹ̀ wò ní wọ kankan lọ́rùn ó ti wulẹ̀ ọmọ. wọ́n ti tẹ̀síẹ̀rí pé irú ti ń ba àárín àwọn èèyàn kan jẹ́ títí ń bá àwùjọ nìyẹn. ń ọlẹ́nìkan ti di ẹ̀jẹ̀ rẹ̀ ó ti fẹ́ di ẹ̀rẹ̀ fún gbogbo ẹ̀tẹ̀ ń lọ máa nígbà wọ́n wàá takú sílé ìjọsìn wọ́n máa tajú alátọ̀sán lóru gbogbo ẹ̀ wọ́n máa fi tajú àpò òsì jáwọ́ bí ẹ̀sẹ̀. wọ́n wàá takú sílé ìjọsìn ìgbà rárá kò lu ọmọ àwọn òsì bí ẹ̀sẹ̀. ló jẹ́ pé àkọ́kọ́ ní tí wọ́n á jẹ́ káàdùn èèyàn gbà òun náà ní kéèyàn máa sá fún ní gbogbo ọ̀nà. lóbi jẹ́ pé àkọ́kọ́ tí wọ́n jẹ́ káàdùn èèyàn gbà ìbẹ̀ ìbẹ̀ ìbá àwọn ọ̀pọ̀lọpọ̀ àbá àti ti yẹ̀yẹ́ ní ìsìn wọ́n bẹ náà bẹ náà kò sì ní dá wọn lóhùn. inú ilé ti di bẹ náà gan àìmọ yóò gbé tó ti mú ọbẹ tó ti bá ti ń tí ọ̀dà. inú ilé tó ti di bẹ náà gan àìmọ yóò gbé tó ti bá ọbẹ tó ti bá ti ń tí ọ̀dà. ẹ torí ẹ la sọ pé kéèyàn mójú tóra rẹ kó tóra rẹ pọ̀ mọ́ Ọlọ́run má tóra rẹ pọ̀ mọ́ èèyàn ẹ̀ ń tó ọmọ kọ̀ọ̀kọ́ rẹ̀ bẹ́ẹ̀ wọ gan ọ̀dà oníkùtọ̀ gan wájú Ọlọ́run ló ń lọ ẹbí máa ń tẹ́yìn ọdún rà rẹ̀ pọ̀ wọ́n náà fọ́ wọn rà pọ̀ lẹ́yìn ó ti fún ọdún mẹ́ta jẹ́ tó wọ́n fẹ́ fún rẹ̀ pọ̀ máa ń dáná lọ. ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin táwọn múrídìá ní. ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin táwọn múrídìá ní. òun náà ni kí wọ́n máa sọ wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìní ń ṣe tẹ́ rẹ̀ tí ń ṣe tọ́ba ti lè jẹ́ pé iṣẹ́ tí ń ṣe òun ọjọ́ dáadáa ni kò jẹ́ dáadáa ni kò ní ń ṣe fúnra ara rẹ̀ èyí ṣe pé ọlọ́run kan ló ti kọ́ ọ́ nígbà ọmọ ẹ̀jẹ̀ ní ẹni ṣe rẹ̀ ara rẹ̀ dáadáa ni owó lọ́dún rẹ̀ ló ti pé tọ́lọ̀ wá ti bà kọ́ ẹ nínú wọn náà ni pé wípé tí ó ni pé nìkan tó tọ́jú mọ́ lọ́ta tọ́ka sí. lẹ́yìn àwọn kò tẹ́lẹ̀ láti sọ nígbà táwọn kò mọ́lẹ̀ láti tọ́ka sí o. ẹ àwọn sì tó nígbàgbọ́ pé ṣe tú láti ní kó lórí ọmọ ọbẹ̀ nù lù àti kó lórí ọmọ ọbẹ̀ fún mùsùlùmí. àwọn sì nígbàgbọ́ pé ṣe ṣe ṣe kó lórí ọmọ ọbẹ̀ nínú ìgbàgbọ́ lórí ọmọ ọbẹ̀ fún mùsùlùmí. ẹ bá ti sọ̀rọ̀ lọ bí tìyáta ṣẹ̀ríyà tìyáta ìsìlámíyà wọ́n ní gbogbo oyún ọ̀nẹ́gẹ́ sí kọ pàtàkì. ẹ lọ ní kọ́ ọ̀sán ní àwọn ìgbàjọmọ́rọ̀ tó ṣe sí màá láti lẹ́kọ̀ọ́ pàtàkì ní. ẹ nínú nínú ìpìlẹ̀ wọn ó náà ní í pé èyí ò lè sàdédé má ti yan ọlọ́run àbí kọjá pé àìmọ̀kan ló bí i. èyí ò lè sàdédé má ti yan ọlọ́run àbí kọjá àìmọ̀kan ló bí i. ẹ oríṣiríṣi ìpìlẹ̀ yìí òun náà ni wọ́n mọ àlámọ̀rí wọn lé. oríṣiríṣi ìpìlẹ̀ náà ni wọ́n mọ àlámọ̀rí wọn lé. nínú ẹ̀ náà ni pé wọ́n nígbàgbọ́ yìí pé àti àdìjọ́ náà wà sí náà yọ padà wà á dópin náà ní kékeré yọ mọ̀ lọ bẹ́ẹ̀. wọ́n ti ní ọ̀pẹ̀lẹ̀ pé àtàlẹ́ náà àti ọjọ́ wàlẹ̀ bàáfínú ọlọ́ọ̀ni awúwálù òní àkọ́kọ́ wàlẹ̀ àfínú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ìkànnì. ọlọ́ọ̀dún lọ́ba ọmọ òun lọ́ba ìkànnì. ẹ àwọn wa àwọn wa ń sọ wípé tí wọ́n á jẹ́ pé iná àtàjà náà ń lọ gbére ẹ á jẹ́ pé tọ́jà ìkànnì ti pọ̀ sínú ètò ọlọ́ọ̀ nìkan mọ́. àwọn àgbẹ̀ ọ̀sẹ̀ sáré jẹ́ àbáfẹ́ lọ gbére bẹ́ẹ̀ ọ̀rọ̀ sọ́kúsọ sí ni torí pé òjijì ọlọ́run sálọ́lá àlè wọ̀sálà ó ti sàlàyé rẹ̀ fún àánú àdìyẹ bẹ́ẹ̀ sì náà lọ́kùn sọ ni wọ́n sì ń sọ yìí torí wọ́n ti lọ́rọ̀ sàlàyé bẹ́ẹ̀ fún aláàdì. ó ti sàlàyé fún wa nù hadith àwọn ọ̀rọ̀ ọlọ́run ni ó ti sàlàyé ẹ̀ fún wa nù àdúrà kan tó tọ̀ka wa tí ń dá máa ó lè bàbá yí àgbà yẹn wa nínú àdúrà tó fún ká máa ṣe. nínú àdúrà tó ní ká máa ṣe. nínú àdúrà tó ní ká máa ṣe. ó ní pàtàkì falẹ̀ yìí tàkọ́ bìlá ka ṣe ìwọ ọlọ́run ní ọba àkọ́kọ́ kíkíní kan ṣáájú rẹ. ọlọ́run ní ọlọ́run àdébí ní ká máa ṣe ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ pé ìwọ ọlọ́run máa ń bá àkọ́kọ́ ìṣẹ̀kọ̀ ṣáájú rẹ. wàá ń kalẹ̀ ákírù ìwọ lọ́ba àkẹ́yìn falẹ̀ isa tó adaka ṣe kò sí kìíní kan tí ó wà lẹ́yìn ìwọ ọlọ́run. láti ní wọ́n lọ́wọ́ àìsàn ìsìn ìdàpọ̀ ìsìn kan ìyá ọlọ́run. ẹ ti bẹ lọ sórí àlìjẹ́nà àti iná lábẹ́ mọ̀síyà lábẹ́ fífẹ́ ọlọ́run ni èyí ní dá abẹ fún rẹ̀. ọlọ́run ọba fúnra ara rẹ̀ òun ni á ní ọba àtẹ̀yìn pẹ̀lú agbára rẹ̀ ọlọ́run bá fẹ́ pẹ̀lú agbára tiẹ̀ nínú ìpìlẹ̀ wọn wọ́n sọ pé kò sí ẹ̀ṣẹ̀ kan pé ní kékeré gbogbo ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ wọn ní ńlá ni. ẹ oríṣiríṣi nǹkan ni wọ́n ti wọ́n o. mo ti sọ fún yín tẹ́lẹ̀ ẹ ní nígbà tá à ń ṣe mọ̀kọ́ dì máa lọ wípé ọ̀pọ̀lọpọ̀ tẹ́sítì Kùránì ó wà jẹ́nẹ́rà nítumọ̀. wọ́n lè ìtumọ̀. rẹ̀ ọmọ fara pẹ́ oríṣiríṣi ìtumọ̀. nípa ìtumọ̀ rẹ̀ ọmọ fara pẹ́ oríṣiríṣi ìtumọ̀. ẹ ẹ ọba sọnù ó lè sọnù látara gbọ̀ǹkà kùránì náà tí ó ṣe wọ̀ ńbẹ kọ́ lọ́mọdé àsọnù. ẹni ọba sọnù lè sọ látara ọba ti mọ̀nà yọ sọ̀kalẹ̀. àwọn orí tí a gbà tí wọ́n wà máa sọ̀rọ̀ nínú àyà Quran náà ni a tó fi ń sẹ̀. nígbà náà wọ́n jẹ́ ọmọ wa sọ̀rọ̀ àyà kan náà tó fi ń sẹ̀ yóò. ẹ àkọ́kọ́ nínú ẹ̀rí wọn ọ wà ní túrọ́tù nìta àyà àfọ̀tí wọ́n sọ wípé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha dájú ọlọ́ọ̀ba kò ní sàmójúkú kéèyàn sẹ́gbọ́ pẹ̀lú ẹ̀. wọ́n ní ẹgbẹ́ dájú ọlọ́ọ̀ba kò ní sàmójúkú bá wa ẹrú rẹ̀. lọ́lọ́jọ́ náà àkòrí náà ní kò máa ń bá tọwọ́ pẹ̀lú rẹ̀. ẹ wàyẹ nítorí máa dùn náà dáàlì kàlí máa ń yà já ntọ́ba ti yàtọ̀ sí yẹn ọlọ́mọ orí ẹ̀ dé yàn. ntọ́ba ti yàtọ̀ sí yẹn ọlọ́mọ orí ẹ̀ dé yàn. ẹ àwọn amóríjà ní ajẹ́pẹ́tẹ́ yẹn bá ti ní ìmánì kò sí gàgà mọ́ kò sẹ́sẹ̀ sórí ọ̀dá mọ́ kò sí ọlọ́run lè borí ẹ̀ dẹ̀ àwọn tí a dáhùn kò sí ìdọ̀kan fọmọ ẹ̀sẹ̀ tó wù wọ́n ti

ṣe ìgbàgbọ́ òdodo náà kọ́ máa. Ìbá àmà ayé ni wọ́n ṣe. Ìbá àmà ti fẹ́ ìmánì kọ́ máa. Ìbá àmà ti fẹ́ ìmánì kọ́ máa. Ọlọ́ni fàmà ń kí àná yẹri tó lè kọ́ àrọ̀ bìí. Fàlìyà àmàlẹ̀ àmàlẹ̀ ń sọ ọ́ lè hàn. Wàlá yóò ṣe é parí tó bá ti káfí nìyẹn. ayé àtàwọn tó ti káfí nìyẹn. ọlọ́ọ̀ni bàmá ń ká àná yẹn ní dúró lè kọ́ àrùn sí i. ẹ bá fẹ́ pàdé ọlọ́run lálẹ́ kìyàmà. ẹ bá fẹ́ pàdé ọlọ́run lálẹ́ kìyàmà. orí pàdé ọ̀sẹ̀lẹ̀ láàrin ọlọ́run àtàwọn múmìnì. orí pàdé ọ̀sẹ̀lẹ̀ láàrin ọlọ́run àtàwọn múmìnì. ẹ bá fẹ́ pàdé ọlọ́run lálẹ́ kọ́mọ ti sẹ́ rí. ẹ̀rọ fẹ́ pàdé lórí ìyá òun náà yára ti sẹ́ rí o. ọ̀la ayé ti ní kíbi ní ibà á dàtí rọ́bì ní àhádà. tọ́ba ti ń sin lọ́hùn kọ́mọ̀rù nǹkan mi kọ̀mọ́ lọ́hùn. tọ́ba ti ń sin lọ́hùn kọ́mọ̀rù nǹkan mi kọ̀mọ́ lọ́hùn. ẹ ọ̀tọ̀ ni ṣíríkù ọ̀tọ̀ ni kúfúrú. ọ̀tọ̀ ni ṣíríkù ọ̀tọ̀ ni kúfúrú. ìyàtọ̀ ń bẹ láàrin ṣíríkù àti kúfúrú. ìyàtọ̀ ń bẹ láàrin ṣíríkù àti kúfúrú. ẹ náà ni kékeré yẹn ọ̀ta kó nǹkan kó lóun ò ní máa pé. kúfúrú ni kékeré ọ̀ta kó nǹkan kó lóun ò ní máa pé. ṣíríkù ni pé ọgbà tọ́lọ́run ó tún túrò nǹkan mí pọ̀mọ́ lọ́mù. sírìkù ni pé yàgbà lọ́wọ́ fún wa rọ̀ nǹkan mí pọ̀mọ́ lọ́wọ́. ọlọ́run ní pali ya amẹ́lẹ̀ amẹ́lẹ̀ ń sọ níha iṣẹ́ rí lẹ́ bá fẹ́ pàdé ọlọ́run dáadáa iṣẹ́ rí ni kọ́ máa ṣe o. iṣẹ́ rí lẹ́ bá fẹ́ pàdé ọlọ́run dáadáa ni kọ́ máa ṣe o. wàlá pọ̀mọ́ ìjọsìn ọlọ́run tí bá ń ṣe é. ọ̀gbọ́dọ̀ ọlọ́run kankan pọ̀mọ́ ìjọsìn ọlọ́run tí bá ń ṣe é. àdéhùn tí ó máa ṣẹlẹ̀ ní pé àwọn èèyàn kan máa ṣe lọ́hùn ó ìtú máa ṣe nǹkan mí pọ̀mọ́ lọ́hùn. àtẹ̀jọ́ àwọn ọ̀dẹ̀ sí inú ẹ tọ́jú tí ó ní pàdé pẹ̀lú ọlọ́run láti fi yàrá. ìlú àwọn yóò inú ẹ tí ó ní pàdé pẹ̀lú ọlọ́run láti fi yàrá. ẹ inú ẹ̀rí táwọn amóríkì àtún sọ. inú ẹ̀rí táwọn amóríkì àtún sọ. ẹ ẹ ntẹ́ ń lò lẹ́rìí pọ́ọ̀sì mọ́ ìrújú ni wọ́n á mọ̀ pé nínú ìrújú wọn. nínú ìrújú wọn. òun náà ní pẹ̀lú ọlọ́run tó sọ لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم sọkò ẹ̀yin ẹrú sí mi. alẹ́ bí iná asrafu ala anfusihim ẹ̀yìn àwọn tó ṣe pé wọ́n ti ṣe àṣejù nípa ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe. àwọn tí wọ́n ti ṣe àṣejù nípa ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe. ọlọ́ni láàṣẹ tó náà tó wọ́n mi rà mọ́tì la ẹ má ti jákàn kúrò níbi àánú ọlọ́run. ẹ má ti jákàn kúrò níbi àánú ọlọ́run. iná láha ìyá sọfẹ́rù tòun ó bá jẹ mi hàn. gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọlọ́run á máa ẹ̀jẹ̀ yẹn o. gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọlọ́run á máa ẹ̀jẹ̀ yẹn. nígbà wo ni nígbà wo ni èyí ò tí ì ti pé ń kópa kú. bẹ́ẹ̀ náà ti òru òru tí ìyọ síbi títí máa wọ̀. bẹ́ẹ̀ náà ti ní àti ìgbọ́ ilẹ̀kùn gbòò láti sámà pé wọ́n ti palẹ̀kùn tó bá. àti ìgbọ́ ilẹ̀kùn tó bá yẹ. ẹ̀ tí mẹ́tẹ̀ẹ̀ta wọn ọba tí ì tẹ́lẹ̀ ìtàlá yẹtùbírù dùnú bàjẹ́mi á gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọlọ́mọ orí ẹ̀ jìn. gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọlọ́mọ orí ẹ̀ jìn. ẹni pàdé yẹn bá wá ń sẹ́kọ̀ọ́ kí òtún bá lọ́dọ̀ ọlọ́run. bí ẹ bá ń lọ táwọn múri tí àwa sọ yìí kò ní wọn náà ọlọ́run rárá tó bá ti jẹ́ pé ìgbàgbọ́ kọ́ ń bẹ fún tẹ́lẹ̀ kó tó máa sẹ́wọ̀n. táwọn yóò wá sọ pé ó wọ̀ ní wọn náà ọlọ́run máa tó bá wọ́n ti bẹ́ fún tẹ́lẹ̀. tẹ̀rí pé àwọn tẹ́ ń wá di ìbàjẹ́ tẹ́ bá ń rí ọ̀rọ̀ àwọn múri jáde rẹ̀ wọ́n mọ tó dé ìsò ni. bẹ́ẹ̀ náà sì ni àwọn múri tí àwọn wà á máa tọpa káàkiri nínú Kùránì àti nínú hadith gbogbo tí bá ń tọ́ka lórí pé ìmọ̀ lẹ́la àwọn oníjẹ́ ọmọ wa sọ pàṣípà mẹ́rin kúránì àti àdí nípa àtọ́lọ́gbà tó bá ti lè ṣe ẹ̀dọ́ lápẹjù ẹnu àpẹjù ẹnu ọlọ́ba sọ pé fi àwọn yẹn ń ṣe àkọọ́lẹ̀ ìgbàgbọ́ sínú ọkàn wọn. àwọn ti ṣe àkọọ́lẹ̀ ìgbàgbọ́ sínú ọkàn wọn. ẹ tó sọ láàyè nínú ọlọ́run ti àyàfi rẹ̀ ẹni tí wọ́n bá tú láti lórí ẹ̀ kò ní dẹ́ṣẹ̀ kankan ló fà sí ọkàn rẹ̀ bàbá rẹ̀ lórí ìgbàgbọ́ òdodo. ẹni wọn bá tú láti rẹ̀ lórí ìṣe ìṣèlú sọ́nà ọ̀hún kò ní lẹ́ṣẹ̀ wájú ọlọ́run. kò ní lẹ́ṣẹ̀ wájú ọlọ́run. ló bu àtúwájú pé ọkàn rẹ̀ ó ti balẹ̀ lórí ìgbàgbọ́ òdodo. ló bu àtúwájú pé ọkàn rẹ̀ ó ti balẹ̀ lórí ìgbàgbọ́ òdodo. bẹ́ẹ̀ náà sì ni nígbà tó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam àdìsí náà wà lùsọ̀rọ̀ mùsùlùmí ọsọ pé àtẹkùwà ààhùnà àtẹkùwà ààhùnà wà ìṣirí la sọdúnrún sallallahu alaihi wasallam ó ní ìbẹ̀rù ọlọ́m̀bẹ́ bí ìbẹ̀rù ọlọ́m̀bẹ́ bí. àná lè jọjà ẹgbẹ́ ìbẹ̀rù ọlọ́m̀bẹ́ bí ìbẹ̀rù ọlọ́m̀bẹ́ náà sì ni ẹrú mìíràn kan tó ti fi tó ti fi ọlọ́run sọ̀rọ̀ la àyọ̀ sáyà tó bí léèrè pé níbo lọ́lọ́run wà. bẹ́ẹ̀ni ẹrú mi nìkan náà yóò lé ètò ọlọ́run wà. ẹ ọ wá sọ pé kì í sàmà kí ọlọ́run wà lókè. ọjọ́ ọlọ́run wà lókè. má tó sánmà o. olóògbé sánmà. olóògbé sánmà tó méjì. olóògbé sánmà tó méjì. sánmà mọ̀bù méjì àti sánmà mọ́tòlákà sánmà ìtọ́lọ́mọ àti sánmà òkè lásán. sánmà òkè lásán àti sánmà ìtọ́lọ́mọ. ẹ sánmà bíi yìí sánmà sánmà sánmà òkè ni òkè ni túmọ̀ sí. sánmà ìtọ́lọ́ mọ̀kánmà àti mọ̀bùnìjà ọ̀dọ̀ ni sọ́mà tó lọ. ọlọ́ àti máa lo sọ́mà náà fẹ́ ti dò. ọlọ́ àti máa lo sọ́mà náà fẹ́ ti dò. àbí sàmá ìrísíkò kún wà máa du àdù níbi òjò yìí ibẹ̀ náà lẹ́ẹ̀sì náà rí jẹ ìmú tọ́lọ̀ ṣe ṣe fún yín bẹ́ẹ̀ náà sì ni tọ́lọ̀ ṣe ń lérí ìyà ẹ̀ máa rí ju òjò náà. níbi òjò ìlẹ́jì máa tọ́lọ̀ ṣe lè jẹ fún yín lọ́dọ̀ ìlẹ́jì máa tọ́lọ̀ ṣe bẹ́ẹ̀. bọ́lọ̀ ń dàpọ̀ mọ́jẹ wọn ní méjì àjẹyà ọ̀làdùn rẹ̀ ẹ̀ta fẹ́ẹ́ tó fẹ́ ni pé àwọn mórídìí ọ̀wà máa lórú báyìí. àwọn bẹ́ẹ̀ èsì lórí ẹ̀ náà ni wípé láti bí ọkàn ìní ìmọ̀ọ́nì náà ti bẹ̀rẹ̀ ẹ nígbà tí ìmọ̀ọ́nì wa bẹ̀rẹ̀ láti bí ọkàn kò jíwọ́ wípé kéèyàn wa máa fẹ́ sọ ìmọ̀ọ́nì yẹn lára ìgbàgbọ́ òdodo náà ní tẹ̀ ń wà. bẹ́ẹ̀ni káfíńtà tí wọn bá bẹ látara ọkàn kò ní wọn tẹ́lẹ̀ wọn bá fẹ́ sọ ìmọ̀ọ́nì yẹn pẹ̀lú látara ìgbàgbọ́ náà ní ìlẹ́kọ̀ọ́. àwọn àbọ̀ àmọ́ ayàwá lórí ẹ̀ dáadáa nígbà tá a bá sọ̀rọ̀ tiwọn tán. àwọn àmọ́ ayàwá lórí ẹ̀ dáadáa nígbà tá a bá sọ̀rọ̀ tiwọn tán. àwọn nípa wípé wọ́n ní iṣẹ́ ṣíṣe kò sí lára àgbàgbọ́ òdodo. àwọn oníṣẹ́ àṣẹ àwọn tàbí èso látara yìí pé wọ́n yàgò yìí pé iṣẹ́ ṣíṣe kò sí lára àgbàgbọ́ òdodo. ẹ àwọn èèyàn kejì iná ni àwọn kàwárì. àwọn ẹlẹ́ẹ̀kejì náà ni kàwárì. àwọn tó ṣàfihàn. àwọn tó ṣàfihàn. nígbà táwọn móríjì àtàfihàn ètò. nígbà táwọn móríjì àtàfihàn ètò. àwọn tó wá àtàfihàn àwọn kàwárí ju wọn tàbí. ẹ àwọn kàwárí ju yẹn. àwọn kàwárí ju yẹn. ẹ ẹ ti ti sítan sọ ni pé nígbà tí fìtínà àjẹ àjẹ kàlífà àjẹ kàlífà ti tẹlẹ láàrin Usman àti Ali lẹ́yìn ìgbà náà láàrin Ali àti Muawiya ti àárín Ali àti Muawiya ńlọ́wọ́ àlejò látìgbà náà ni àwọn èèyàn kan ti ń bẹ tí wọ́n jẹ́ kàwárí ju ìtọ́jú ọjọ́ wáyé pé láàrin kàtí bíńdà ti bẹ láàrin wàlájà pẹ̀lú láàrin fún àdìhánì àti wàhámíyà náà bákan náà ìjọba ẹgbẹ́ ìpínlẹ̀ àgbáyé làwọn sọ̀wárì yìí ti bẹ. ẹ nígbà tí wọ́n sọ yìí pé gbogbo gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí ẹjẹ àpà àwọn èèyàn kalẹ̀ tí wọ́n ti dájọ́ láàrin ara láàrin wa nígbà wọ́n tó àpà káwọn kalẹ̀ kan ìdájọ́ tí wọ́n ti ọ̀tẹ̀ wọn lọ́rùn nípa ayé tí wọ́n lọ kéde pé Muawiya ò sí lórí oyè mọ́ káwọn ti Ali náà lọ kéde tiẹ̀ fún ṣùgbọ́n àwọn ti Muawiya kéde àwọn ti Ali ò kéde

ẹ bá fi ẹ̀ṣẹ̀ ńlá bí kọjá pé wú ilé yìí ṣé mú mi ní ni àríkè ṣe mú mi ní mọ́. ìgbà náà lọ sí ọ̀pọ̀ akúndọ́rọ̀ pé ẹ má gbẹ̀sẹ̀ ńlá ṣé mú mi ti bẹ̀rẹ̀ sí àríkè ṣe mú mi ní mọ́ o. ẹ bẹ́ẹ̀ náà sì ni ẹ ń tọ́ba tẹ̀sẹ̀ ńlá tó ti jáde kó nu ìmánì àbí ò ti jáde. bákan náà sì pé ẹ tọ́ba tẹ̀sẹ̀ ńlá tó jáde kó nu ìmánì àbí ò ti jáde. ẹ ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀. ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ o. àwọn àwọn àwárí yìí. àwọn àwárí yìí. àwọn onímọ̀ sọ̀rọ̀ wípé fitness yóò ní wọ́n ní àbí mú awùwẹ̀rún táwọn tó ń lo nọ́ọ̀sù kura òde rẹ̀ ni wọ́n ni àbáwọn tí wọ́n ń túmọ̀ rẹ̀ lódì. àwọn ọmọ ìbẹ̀rù náà wé táwọn tí wọ́n ń lo nọ́ọ̀sù kura ni wọ́n ni àbáwọn tí wọ́n túmọ̀ rẹ̀ lódì. ẹ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú wọn àtàwọn míì náà tí wọ́n ti jẹ́ pé wọ́n ń ya lára Islam òun náà ni pé níbi ìtọ́ba fífọ́ wọn wọn ò lo nọ́ọ̀sù kura èyí tí nọ́ọ̀sù kura ọ̀jọ̀ba fífọ́ wọn wọn ò túmọ̀ rẹ̀ sódì. tí ó bá tiwọn mu. ètí sọ̀rọ̀ àná wọn náà ti gbé bá tàwọn èyí tí bá wọn bá ń tẹnu bá rọ́ bá wọn wọn lọ sí kuran tó mu àwọn ti bá wọn wọn kuran èyí tí ọba bá wọn wà wá bó ni wọn ti túmọ̀ sí tí ọ̀nà tí bá mu. èyí ìgbà bàbá ìfẹ́ nu wọn ó tó àrùbá lọ́rọ̀ tó bàbá ìfẹ́ nu wọn. ẹ irú ẹ náà ti bẹnu àwùjọ yìí ẹ ti máa gbọ́ káàkiri. irú ẹ náà bẹnu àwùjọ yìí ẹ náà máa gbọ́ káàkiri. ọlọ́wọ́ sàánú wa mọ̀jà ti ẹ̀sìn gbọ́ yé o. ọlọ́wọ́ sàánú mọ̀jà ti ẹ̀sìn gbọ́ yé. ẹ ẹ ń tọ́wọ́ adé bí ọ ó ti di kèfèrí ni àbí ó ti di kèfèrí lọ́dọ̀ àwọn kàwárí kù ẹ ọ̀pọ̀lọpọ̀ ìtọ́pọ̀ jù nù wọn àwọn dúró lórí yìí pé ẹ ń bá ti dá ẹ̀ṣẹ̀ ńlá kan ìsìnà ìjíjalè bí kọ́sẹ́bìlẹ̀ yàn bí kọ́parọ̀ sinamá yàn bí kọ́mùsí bí kò mutí àwọn dúró lórí pé ru ẹni bẹ́ẹ̀ kó ti fi ìsìláàmù lẹ̀ gẹ́ẹ́rẹ́ ó ti bọ́ sínú kèfèrí. àwọn dúró lórí pé ìsìláàmù lẹ̀ gẹ́ẹ́rẹ́ ó ti bọ́ sínú kèfèrí. ẹ ẹ rí i pé irú ẹ ti jẹ́ pé ní ẹ̀ bá ti ṣe nǹkan kan tó bá ta ṣe kan tó ń kàtà ní ti lọ́dọ̀ ara rẹ̀ yóò lò ti di kèfèrí ni nẹ́sà àtúnmínà kárìdì yá bí ọba tiẹ̀ jẹ́ kárìdì ìgbàgbọ́ àwọn kárìdì ti bẹ̀rẹ̀ inú ọkàn rẹ̀. nínú ẹnu ọba tẹ̀jẹ̀ kárìdì ìgbàgbọ́ àwọn kárìdì ti bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ o. ọ̀ ń bẹ́ nu wọn tó yẹ pé ẹni tó bá ya pàtí wọn wọ́n bẹ̀ nù wọn ti sọ pé ẹ̀kọ́ bá yapa táwọn. wọ́n bẹ̀ nù wọn ti sọ pé ẹ̀kọ́ bá yapa táwọn. ó sì máa tẹ̀mí tiẹ̀ lọ. wọ́n bẹ̀ nù wọn tó dúró lórí pé ẹ̀kọ́ bá yapa táwọn. ẹ̀jẹ̀ rẹ̀ ti tọ́ láti kálẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ti tọ́lá ti balẹ̀ ìyẹn kọ́ lẹ́tọ́ àti pa torí ẹ̀ ló fi jágbé kéèyàn ya máa ṣàkíyèsí ara kọ́lọ̀ mọ́ gbìyànjú wọn gbé débi kejì wọn kéèyàn ya máa ṣàkíyèsí ara ni o kọ́lọ̀ mọ́ máa fi sọ rẹ̀ sọ wa ó sì bẹ́ẹ̀ nu wọn tó fẹ́ pé kúfúrú tó ṣe kúfúrú ní ìmọ̀ ni kúfúrú ọ̀tàkùn ìdẹ̀kùn ọlọ́ọ̀ni. apákan ni wọ́n sọ bẹ́ẹ̀ sẹ́yìn wọ́n tó ogun lọ́gọ́ wọn dúró lé lórí ó ti kó nu islam ẹ ẹ ẹ bẹ́ẹ̀ bá wọn àwọn náà kò torí nǹkan àti hadith àwọn náà torí nǹkan àti hadith ara wọn nítorí tí mo nínú tàgábùn ẹ ọlọ́sọ pé wọ́n lẹ́dí kálápá fún fàmí nkún káfírún wàmí nkún mi ọlọ́ọ̀bá lọ́dá yín ọlọ́run ló dájú o. ẹ nínú oní kẹfìrí ọmọ bẹ́ẹ̀ nínú oní kẹfìrí ọmọ bẹ́ẹ̀ o ti tẹ́ fẹ́ ṣe sí i. kódà níbi ìkímọ̀ ọlọ́run tó lágbára dé. ìkímọ̀ ọlọ́run lágbára dé. ìdọ́gbọ̀n ọlọ́run lágbára dé. ìdọ́gbọ̀n ọlọ́run lágbára dé mọ́mí ní mi ò ní múra tẹ́sí àti tọ́ bá rí kéèké yìí tó ń jẹ ti gángan yọ wá fún ṣé ah, kéèké yìí ti báyìí yọ wá torí ẹ̀ wá múra tẹ́sí ń tiẹ̀ ẹ̀ níbi tí mo lọ́n dénú lórí ilẹ̀ ẹ̀ sọ pé fámi ń kó nǹkan àbírun ẹgbẹ́ ẹgbẹ́ sọfún sọfún sọfún sọfún orí òòsà náà ni ọmọ ṣe yọmọ bẹnu yín. ẹ̀lọ́mí ìgbàlódé sọfún sọfún sọfún orí òòsà náà bẹ̀rẹ̀ náà yọmọ bẹnu yín. ẹ̀fà mi ń kó mú mi nù yóò sì máa bẹnu yín ẹ̀jẹ̀ ọ̀bẹ̀jẹ̀ mú mùmìnì. yóò àwọn àwájú yìí pé méjì péré náà lọ́lọ́ ń pín àti. inú kọ́ ọjẹ́ mùmìnì inú kọ́ ọjẹ́ káàkiri. inú kọ́ ọjẹ́ mùmìnì kọ́ ọjẹ́ káàkiri. ẹ kò sí ti ń jẹ́ pé kò kí ìkan wa ń bẹ. ṣé kò kí ìbá ti ń bẹ àlìjẹ́nà àti iná lọ́lọ́ ń dá ó tún wọ̀nyí pé mùmìnì ni ó wà àlìjẹ́nà kò kí àti kèbèrè inú náà wọ́n máa náà dábàá yàtọ̀ náà máa wà àlìjẹ́nà náà lọ tòkí àti kẹ́mi ìwé kan wọn lọ sí wọn. ẹ wo bí òní wọn lọ kọ́lọ́ fún ìjòyè wọn dàgbò. ẹ wo bí òní wọn lọ kọ́lọ́ fún ìjòyè wọn dàgbò. àyà àkùrá náà wọ́n ti máa kà. àyà àkùrá náà wọ́n ti máa kà. òun náà wọ́n máa kà. ọlọ́pàá tàánú wa o. lẹ́yìn lórí eléyìí òun náà ní pé tíyẹn bá dá nígbà tí ìfà sọ pé nǹkan yóò ju méjì lọ ìgbà náà lọ jẹ́ ibi àtọ́gbẹ́ náà kò sí kẹta kò sí kẹrin mọ́ nígbà tí ìfà ìdí ìfà sọ pé mo ní ten thousand lọ wọ́n wá fún ẹ̀sìn pé kò ní kò ní fifty thousand lọ ni wọ́n nígbà tó ẹ pé ìní tó bá pè ní kẹ̀kẹ́ lọ ju ten thousand lọ ah, ah, ẹ ti mọ̀ pé kò ní lẹ̀ mú ten thousand one naira kò ní lọ́wọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn bá sọ nǹkan positively tí ẹ bá sọ sọ positively kò gbọ́dọ̀ jẹ́ pé yóò àmú negative nù ọdún bá ti sọ nǹkan negatively kò gbọ́dọ̀ sọ positive nù ọ̀rọ̀ tó ọ̀rọ̀ mi tún jẹ mọ́ láàbù mọ́ sọ́ńgọ̀ bá yá ẹ̀sùn wọn kọ́ ọlọ́run sọ pé fami ń kún mìínú wa mi ń kún káfíìrù pé fami ń kún káfíìrù wa mi ń kún mìínú ibi káfíìrì ọmọ bẹ́ẹ̀ nù ní mú mìíràn ọmọ bẹ́ẹ̀ nù ní kò túmọ̀ ìdókòwò alẹ́ kíkò kí tí ọjà mọ̀ mùmí. ọlọ́run àwọn ọmọ wa ṣe ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé náà ní olórí ìdílé omi òkè fún àtìdí náà ń bẹ. bẹ́ẹ̀ ni ọlọ́run ti sọ fún wa pé mùnàfíkì ń bẹ. ìsìnàlì mùnàfíkì iná fi ń darí gẹlẹ́ àtò àdìmí náà. àwọn akọ̀fẹ́ ti lu tó yẹ lóbi àti ìṣẹ́ lọ́jọ́ ìṣẹ́ ìgbà nílẹ̀ yẹn ọlọ́run. ìkàlẹ̀ ìkàlẹ̀ ọgbọ́n mẹ́tì ni wọ́n láti fi àwọn. ìtumọ̀ ìgbẹ́ mọ́mí mọ́mí ní bẹ́ẹ̀ káàtìrì ń bẹ báàsì ti ń bẹ mùnàbì ti ń bẹ tí ọtún ẹkọrọ wọn kò wọlé ìlú tí wọn sọ wọn tó lọ àyà mi náà nù Qur'an nínú Suratul Maida àyà ìkẹrìnlélógójì ṣe forty four ọ̀dọ̀ pé wà man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun ẹtí ọba ti ti dájọ́ pẹ̀lú ntọ́lọ́wọ́ ọba kọ́sọ̀ kalẹ̀. báwo la ìgbà omólíkà abiru ajẹ́pẹ̀kẹ̀ ìbèrè ni wọ́n o. ẹ àwọn àwọn àwọn fàwájú wa jù ọmọnyù. ẹ wọ́n sọ pé kéèyàn ó ṣèdájọ́ pẹ̀lú nǹkan mìíràn tó bá ti yàtọ̀ sófin ọlọ́run irú ẹ̀ṣẹ̀ ńlá ni ọlọ́run ti pè káfìrí bàbá àwọn àmọ́ fi ara rẹ̀ mùsùlùmí ọlọ́run ti pè káfìrí ètò alẹ ti tá a fún wọn lórí èyí àá sọ yìí pé ètò a fún wọn náà ní pé káfìrí ni ọmọ jẹ́ lókù ìgbà tó bá kà sí pé tóun ń ṣe ńtọ́ lẹ́tọ̀ọ́ ni. ètò ìwé kan lẹ́tọ̀ọ́ kọ́ máa fi nǹkan ní ìdájọ́ lẹ́yìn òfin ọlọ́run. ọlọ́ni ìnílé kúkúmù ìlà lílà ẹni tó ní ìdájọ́ iná lọ́lọ́run. ẹ ajẹ́ pé tó wáyé pé ó pèrè ẹ̀mú dùdú mi. bàbá tàbí pé ẹjọ́ tó ń dá ẹjọ́ tó ń fẹ́ òfin mi tó ń fi ń dájọ́ yìí nítorí òfin yìí lọ́lẹ́tọ̀ọ́ kóhùn kò yẹ kó ń lu tọ́lọ́run. ajẹ́kùn tọ̀hún ti di kékeré nù. ajẹ́kùn tọ̀hún ti di kékeré nù. pàṣẹ ọ̀sán bá jẹ́ ike nítorí ojú kòkòrò owó tí ó rí bẹ́ẹ̀ ni. àbí láti dáàbò bo iṣẹ́ rẹ̀ lábẹ́ ìjọba mi. ajẹ́kùn wa máa ń lámúyá kó ń bímọ anzalala fáwùlà ìta òmùlẹ̀ fàá ti kú wọ́n máa ń lámúyá kó ń bímọ anzalala fáwùlà ìgbà òmù gọ́ọ̀lì nù. ajẹ́pọ̀ wà nù fáǹsì jẹ́ wà nù gọ́ọ̀lì nù ó wà nù alákòjẹ́ wà nù kòkì. ẹ èsì tá a fọ àwọn àwọn àwọn àwọn kàwárí kìnnì ẹ ẹ ẹ ẹ èèyàn èèyàn dẹ́ṣẹ̀ ńlá ẹ o túmọ̀ yìí pé bóyá o ti wá kó nù Islam ẹ kí láǹfààní kọ́lọ́ ń tó ká máa ṣe tó bí a jù kalẹ̀ fún wa ẹ bá mojú kẹ ẹnẹ ní ẹgbà yé kì ẹ bá ẹ tó bá ti kì náà kẹ ẹnẹ ní ẹgbà ọdún ẹgbà yẹ kò tó ìníyàwó tí o ti ìyàwó ti sẹ̀rí à àti o ti ìlọ́kọ ti sẹ̀rí à ìtọ́wájẹ́ kó ti ní fẹ́lẹ̀ ẹlẹ yókò pa kí wọn alábàánu gbogbo àwọn adùn yìí kí alábàánu gbogbo tí a jẹ yìí nígbà tí nígbà tí máa ń ti ṣe sìnà tó wá bá nàbí wa sálàlá àlè wa sálà máa ń nígbà tó ṣe sìnà ẹ tó wá bá nàbí wa sálàlá àlè wa sálà ẹ tó ti fi ọlọ́run ti dúpọ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà ìyá tó wá yí kọ́ta àti pa kó ń ká ìṣe ọlọ́run wa ní wọn lọ implimẹ́ǹtì ìyá ń wọn lọ implimẹ́ǹtì èdè lórí. ẹ ó ti jẹun tó ti fẹ́ yàwó fẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ti tẹ̀lé à ẹ wá ní wọn lọ sọ lóko pa nígbà nígbà tẹ́ ń sọ òkú mọ́ tẹ́ ń sọ òkú mọ́ sọ òkú ń débi kan lára rẹ̀ lọ́ba ti dé lọ́ba fẹ́ máa họ làwọn tàbí bá tó kó lọ́ba orí yà ọmọ afẹ́ máa họ ní ọdún dàyókù kò títí dé kú anabi wa sallallahu alayhi wa sallam wa sọ pé ala taraktumu fọyọtú fọyọtú bàbáwò àlè ẹ bá ti fi lẹ ẹ ayọ tẹlẹ padà lórí kó súpọ fọhùn kọlọ ó ti gba túbà rẹ ẹ bí túmọ̀ àti kó sì wà lórí Islam láàyè kò sí ọlọ́run sallallahu alayhi wa sallam láàyè kò sí ọlọ́run sallallahu alayhi wa sallam onímọ̀ ìlú ti túbà lọ́kọ́dọ̀ ọlọ́run ti túbà tàbí fi ibi tọ́lọ́ ń bá fún orí ti bẹ́ẹ̀ fáwọn ará lẹ́lẹ̀ yọ kárí gbogbo wọn pátá yóò tó sẹ́kù lórí kó nkúra ara rẹ̀ lọ́mọ ẹ̀mọ́ wà fún òde jìnnà ẹ̀ ní túmọ̀ sí pé orí Islam náà ló kú sí nígbà tí wọ́n ti mọ implement ìyá sinẹ́lí lórí ìṣẹ́ ọlọ́run sọlọ́lá àlùwàsá sọ pé sọ́lú aláṣọ ibùkún ẹ lọ́ọ́ fi wọn sí láàrin ẹlọ kírun sí la ẹtọ kírun sí la ẹ ipò nùbúwà ipò ìdánàbí Ọlọ́run tó ń wà. ipò kí lẹ́gbẹ̀ẹ́ ipò ìjẹ́ ànábí Ọlọ́run tó ń wà. ìgbà yóò yóò fi kírun sí lára oríṣi kò sẹ́ni kẹta ní sàgálà bó kírun sí la àtúkọ́jẹ́ kéèké rẹ̀ kiri sí láti wájú Ọlọ́run ẹ̀ àti bàbá wa kírun sí la ẹ̀ irú bá ń wà tí wọ́n ti kó ní wà ìyá ànábì ọlọ́run ìmọ̀ ètò olùkú wà lórí àwọn ìdájọ́ kan. àwọn ètò olùkú wà nípa àwọn ìdájọ́ kan. ìdájọ́ ànábì ọlọ́run kò gbọdọ̀ wá ẹtí ìta ànábì ọlọ́run lè ṣe ìmọ̀ntọ́jà ànábì ọlọ́run kò gbọdọ̀ ṣe. lọ́dọ̀ àwọn ìyàwó ànábì ọlọ́run kò gbọdọ̀ ṣe láti dàgbà àti mọ̀ tó ti wọ́n ti mọ̀ bọ́ jẹ́ pèsè tó ti kó tí ọ̀tẹ́ nìkan kan tí ọba kan àti dàgbà àti mọ̀ tó ń lu aláṣọ ìdúdú ẹ lọ kí n sẹ́ni yín la ẹ̀ẹ́dì túmọ̀ sí wípé irú àti kòkòrò ipò ìjánẹbi Ọlọ́run ní kí ẹ bá jẹ gbèsè tó bá fi kú. ẹ bá jẹ gbèsè tó bá fi kú. ẹ tó bá jẹ gbèsè tó bá fi kú. ẹ bá jẹ gbèsè tó bá fi kú. ẹ tí wọn bá sì bá sán. ẹ̀mí rẹ̀ yóò sì wà láàrin méjì wípé kọmọ rí ìkẹ́ Ọlọ́run. ẹ̀mí rẹ̀ yóò sì wà láàrin méjì wípé kọmọ rí ìkẹ́ Ọlọ́run torí kò ní níkẹ́ ọlọ́run àlọ́bí wa sálà láàlú wa sálà nítorí náà sùlù mú mí ni mọ̀hálà fún bìdé ni yí hàtà yókùdà àjì ẹ̀mí múmi ni. àlọ́bí sọ pé mi múmi ni. mọ̀hálà fún bìdé ni ọlọ́run ó dúró nítorí gbèsè tó bá jẹ kalẹ̀. ọlọ́run ó dúró nítorí gbèsè tó jẹ kalẹ̀. hàtà yókùdà àjì ìtumọ̀ ìbá kan ìtumọ̀ ìbí kò sí ìdí ìrìkẹ́ ọlọ́run àti kí wọ́n bá kan gbèsè wọn. kọ́lọ́ndà ọlọ́run ọ̀la ti tó wọlé àánú rẹ̀ níta mẹ́lò kẹ́ni bí nítorí ipò ìjánẹ̀bí ọlọ́run ọ̀wá ní kírun sí ohun gbèsè lára ní ìtónímọ̀ sí ní ìtónímọ̀ sí torí tó bá ti ń kírun sí la ojú ẹsẹ̀ yóò fi máa lẹ́tọ̀ọ́ sí ti ọlọ́run. ẹ̀ẹ́ tábìdá àwọn àwọn àfàwárí lónìí yẹn ibi èèyàn tẹ́tẹ́ kò túmọ̀ kó tó wá di kèké yìí o àwọn àfàwárí wọn ìtúndógóló ọlọ́run sọ pé dáa níkàjà jazaynahum bima kafaru wàhálì nujazi illa likafu nínú túlátù sábà ní àyà seventeen àwọn èèyàn sábà ọlọ́run fi gílágìlà àyà ó fi tẹ wọ́n ó kópa ń bá wọn ọlọ́wà ní ká níka jàgbá yìí náà hù ìtawọ̀ ọlọ́run ká fi tẹ̀sán fún wọn nìyẹn. ìmọ̀ kábàárù nítorí èbè tí wọ́n ti sọ́lọ̀ báwù yẹn báwù sàbàbí yà ni. máa yẹn jẹ́ máa má bìlàrí yà. ẹgbẹ́ mi sábàbí kúkúrì nítorí èbè tí wọ́n ti sọ́lọ̀. wàhálì mo dá sí ìlànà kàwé èèyàn wo láàrú iṣẹ́ rẹ̀ tó ṣe kó tó ní bá díyà jẹ́ lẹ́yìn àwọn táàbì rí. èèyàn wo láàrú iṣẹ́ rẹ̀ tó ṣe kó tó bá díyà jẹ́ lẹ́yìn àwọn táàbì rí. ẹ àwọn àwọn mọ̀tẹ́sílẹ̀ àwọn àwọn kàwárí kù. àwọn kàwárí. wọ́n bá ní lẹ́rú wọn o. wọ́n bá ní wọ́n ní lẹ́rí yẹn o ajẹ́ ibi kọ̀tẹ́ nìkan tọ́lọ̀ ó fi àjẹjù káàbìrì lọ. ìjẹ́ pé mú bèèrè nìkan náà ni ó náà ni ọ̀sán lẹ́sàn. ajẹ́ pé ẹnba ti tẹ̀sẹ̀ ńlá ojúbọ́sá gbogbo ìgbèrè. ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ tí ọ̀dà ni ìyẹn ni pé ìyàtọ̀ tó ń fi bí àwọn sábà àwọn èèyàn sábà ọlọ́run pa wọn lẹ́sẹ̀ yẹn yẹn ni ìlú ìyá ni ọlọ́run lòun ní sẹ́fẹ́ nìkan àwọn hàn. irú ìyàyà náà náà wò lè ṣe bẹ́ẹ̀ lè ta ìfọdọ́ wọn jẹ́ kébèrè hàn. àjẹpẹ ayà náà ti takò wọn níbi tí wọ́n sọ. àjẹpẹ ayà náà ti takò wọn ẹ ń bá ajẹ́ mọ́mìnì tó dẹ́sẹ̀ ọlọ́run ní ibi ìyá ara kúmọ kó lẹ́bùn níbi jẹ wọn. ọlọ́run ní wàá fi ìyá wa kúmọ kó lẹ́bùn níbi jẹ wọn. ẹ ìtajà wọn ti ń tọ́ka sí i. ẹ àwọn àwọn kàwárí jù. wọ́n ní àdéhìí tó ń bẹ fáwọn tó wà ní Bukhari àti Muslim. tó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam sọ ibi láyé tí ní zani ilẹ̀ yé tí ní wàhùwà mu'min. Eh, eh, eh, onísìlẹ̀ òní ṣe sì náà láti òní ṣe sì náà lọ́wọ́ ni ẹ tó ti jẹ mú bẹ́ẹ̀ ni àwọn àkàwá jẹ pé kò sí imáàni kò sí nàmá pẹ̀lú àdéhùn yìí wàlá yẹ ṣẹ́rábù lẹ̀ kámúra ìyìn náà yẹ ṣẹ́rábù àwọn àgbà mọ́mìn kò ní kò ní máa mú ọtí láti òtí mú lọ́hùn tó wá jẹ́ mọ́mìn nìyí wàlá yẹ sírìkù ìyìn yẹ sírìkù àwọn àgbà mọ́mìn máa jálè láti òní jalè lọ́wọ́ yẹn tó tó wá jẹ́ mọ́mìn ní wàlá ayé sẹ́hìbù náà abadan yẹ́rìfà ọ̀nà ilé ìbíyà àbùsọ̀rọ̀ wọ́wọ́ mọ́mìn kò ní já nǹkan lọ́wọ́ èèyàn ní ìdágbà táwọn èèyàn máa wò báyìí níta kò sí ni ó tó wá jẹ́ pé mọ́mìn ní wọ́n ní wọ́n ní ó túbọ̀ sí pé ẹ̀ńbà ti tẹ̀tẹ̀ ńlá ó ti dọ̀ aago kékeré nù náà ló fi jẹ́ pé ẹni sìn ẹni tìyín nígbà ọ̀rẹ́ nìkan tó tẹ̀ bàbá ẹni kejì ọba fún ọba fún báyìí kò ti kèfèrí ebe títẹ̀ bá fún yàn lẹ́tọ̀ọ́ ní Islam àwọn akọ́kọ́ kí yàn tó tẹ̀ bá fún ọba fún báyìí kejì oríṣiríṣi níta ń lọ káàkiri ọba ẹtí ètè kèfèrí gan ọba ẹlẹ́ tètè gan ẹtọ́ jẹ́ kèfèrí gan ọba ẹlẹ́ dọ́kù tiẹ̀ gan ẹtọ́ jẹ́ kèfèrí gan ọba ẹlẹ́ dọ́kù tiẹ̀ gbogbo ń dọ́kù ẹ gbogbo àti bàbá rẹ tó bí wọn sọ pé o ti pé tèmi ni bàbá òun nípa ọjọ́ bó ṣe súnfí tí wọn àtọmọ tó gbó súnfí ni wọn á ní kéde yìí mọ́mìnì bẹ́nu súnfí tí o sí èméjì bẹ́ẹ̀ ẹ ẹ tọ́sà ìdá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ tó ìjẹ́ kó ọba tiẹ̀ lórí kúkúrú bẹ́ẹ̀ nù àwọn afọ àti ẹkọ ngan lẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ nìkan tó sọ fún wọn yìí pé gbogbo oṣù tó à ń tẹ̀lé rí o lè sọ pé gbogbo oṣù à ń tẹ̀lé rí kò ṣeé ṣe ọ̀pọ̀ síbò ẹ ẹ mọ́mìnì ń bẹ́ wọn àwọn aláṣẹjú nu wọn tí wọ́n máa ń tẹ̀lé rí irú ẹni báwọn tó bá ti rí àdìsí yìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní rọrùn yọkọ̀ máa hàyàn ní fáìlì yọkọ̀ máa hàyàn tá a gbé dìde bèrè dé ní ẹ kọ́lọ̀ nǹkan sànù wa o ṣùgbọ́n tí àdìsí tọ́ka sí òun náà ní pé ẹ bá ṣe sì náà tó sì jẹ́ ijó wá kàtí pé kò sí ìwọ̀ kẹ́kẹ́ ń bi ìsìnà tó ń ṣe ajẹ́pẹ́ tí ìpèrè ni. ṣébí ẹni nígbà ẹ bá ń ṣe ìṣìnà lọ́wọ́ àwọn ìyàwó tí kò tẹ́wọ̀ bá ń fi ìṣìnà tó ń ṣe òun ajẹ́pẹ́ tí ìpèrè. bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ṣẹ̀ tó fojú hàn nínú Qur'an ni àbí nínú hadith ni ẹ̀ ń bá ń ṣe tó sì mọ tó sì ń wò ó gbá ah, kò sí ìwọ kankan bẹ̀ ń tó ẹni bẹ́ẹ̀ ló ti é. lọ́sàn-án ni àwọn ẹ̀ṣẹ̀ tó fojú hàn lójú ọ̀pá ń ṣe lọ́rùn jọ́ rẹ̀ wò ó gbé kò t ìgbàgbọ́ rẹ̀ ní pé kò sí ìwọ̀ kankan bí tó ń ṣe ẹ níbi ẹ̀sẹ̀ tó máa máa ṣe irú ẹni bẹ́ẹ̀ ló ti kèfè yìí ìgbà tó bá ti gbà kó ń dẹ́ṣẹ̀ orí orí Islam orí imáàni rẹ̀ náà ló sì wà ìtọ́ka ti léwu ni kó túbà lọ ọ̀dọ̀ Ọlọ́run ìtọ́ka ti léwu kó túbà lọ ọ̀dọ̀ Ọlọ́run ẹ tọba wọ Ọlọ́run àtàmójúkò òfin tọba wọ Ọlọ́run àfìyà rẹ jẹ kó tó wà jẹ náà Ọlọ́run dákúmọjà wọ náà tó wà jẹ náà ọlọ́run láàánú rẹ apá kan nú àwọn onímọ̀ wọ́n ti sọ pé ìtòkì tí Ọlọ́run gbà lérò pẹ̀lú àdéhùn yẹn òun náà ní pé ẹni tí ń ṣe sìnà lájò tí ń ṣe sìnà lọ́wọ́ àbí tí ń dẹ́tẹ̀ lọ ọ̀gbọ́dọ̀ jẹ́ kí ìmánì rẹ̀ pé ń gbà náà yẹn pé àdéhùn ti bá ìmánì rẹ̀ lóṣù wa bẹ́ẹ̀ kì í dẹ́ṣẹ̀ yẹn. nígbà tó ti bá ẹ máa ń rẹ̀ lójú ọ̀la. ìgbà bá wa ti sá tójú ẹ̀ dá. bá a tún bá lọ́dọ̀ ọlọ́run. tó tún bá wọ́n àtẹ̀ lọ́dọ̀ ọlọ́run. kí sàrà nítorí ẹ̀ṣẹ̀ tó dá yẹn. nígbà tó rẹ̀ tó wá lè pé padà kó tó ju bó ti wà tẹ́lẹ̀ lọ. ẹ̀ẹ́ kì í túmọ̀ sí pé gbà tó ti ṣe lọ́wọ́ yẹn. ẹ̀ẹ́dínwájú rẹ̀ fi dínkù ni. ẹ̀ẹ́dínwájú àdìjà nàbí wàsálà والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال من لا يأمن جاره بوائقه òjijì ọlọ́run ní orúkọ náà ń búra. òjijì ọlọ́run kọ́ náà ń búra. ní kò tí kò tí ìpè ń gbàgbọ́ òdodo. ó sọ wọn ò tí ì dọ́ngbàgbọ́ òdodo. kò tí ì dọ́ngbàgbọ́ òdodo. kò tí ì dọ́ngbàgbọ́ òdodo. wọ́n ní wọ́n ń ta ni rẹ̀ òjijì ọlọ́run. wọ́n ní wọ́n ń ta ni rẹ̀ òjijì ọlọ́run. ó ní ẹni tó ṣe pé aládùúgbò rẹ̀. kò ní fọkànbalẹ̀ pé kò ní ṣe oṣù ká. kò ní fọkànbalẹ̀ pé kò ní ṣe oṣù ká. tọ́ba ti rí báyìí ẹ̀wọ́ ta máa bá yín lágbájá tó ń sọ ní bá pé ọgbọ́dọ̀ máa ní fara ní aládùúgbò rẹ̀ kódà bó ṣe kìrìkì rí ọgbọ́dọ̀ fara ní lára ìwà dáadáa tó ọba ń wù oúnjẹ náà lè gbọ́ àgbà Islam nínú táwọn onímọ̀ ti tó sọ lórí èsì lórí àdéhùn yìí lórí ọ̀dọ́ náà níbi àdéhùn mi wá tóbi tí ọlọ́run sọ́lá láàrin ọ̀sán sọ wípé. lórí ọ̀dọ́ ọlọ́run àbájáde ọ̀sán ẹtì ẹtọba ẹtì ọsẹsìnà láti òkè ṣẹsìnà yọtọ jẹ oníjẹ múmi ni nítorí wípé ìmánì ó ti jáde nínú báyà rẹ yọ wà wà lókè rẹ bí ẹtúdò òní rántí ọlọ́ọ̀mọ ogun ìbàdàn tó a ti wò tó bá ti tóbi rẹ bá dáná ìmánì ó tó a padà sínú báyà rẹ ìwọ wà á bàyọ àmọ́ bẹ̀rù Ọlọ́run wọn ni wọn ni yẹn ni àdìsí yẹn ń tọ́ka sí ìpìlẹ̀ ayé tí ni ìzáni hìnà yẹ yẹn ti ní wà wà ẹ tètè yára o ẹ ike ẹ ẹ ẹnu sì náà. ike onísìn náà. ẹ kò ní kò ní kò ní jẹ́ ẹni tí ó kò ní jẹ́ mùmínì. kò ní jẹ́ mùmínì o. lásìkò tó sì ń ṣe sìnà yẹn lọ́wọ́. sìnà yẹn lọ́wọ́ o. ẹ ti túmọ̀ sí pé ọlọ́run ọba yọ gba ìmánì yẹn yọ gba kó gbáya rẹ̀. ẹ yọ wà á dá ẹgẹ́ bí yọ wà á dá ẹgẹ́ bí ẹ̀sújò. yọ wà á dá ẹgẹ́ bí ẹ̀sújò. ẹ ìyẹn ni ọwà máa nígbà bá ṣe sìnà tán. nígbà ni ẹ bá ṣe padà sọ́dọ̀ rẹ̀. ìmánì ọwà ṣe àpadà sọ́dọ̀ rẹ̀. kọ́lọ̀ nǹkan sànù wa o. kọ́lọ̀ nǹkan sànù wa o. gbogbo àti tá a bá ń ṣe kọ́lọ̀ nǹkan sàmójúkò fún wa. àwọn ẹni kẹta. àwọn ẹni kẹta àwọn mọ̀tẹ́sílà. àwọn náà ni mọ̀tẹ́sílà. ẹ a máa dákọ̀ wọn. a máa dákọ̀ wọn. nígbà bá ń bá tẹ̀sí yìí lọ. nígbà bá ń bá tẹ̀sí yìí lọ. nípa ipe ká máa tọ́ka sí oríṣiríṣi ìbàjẹ́ mi tiẹ̀ sọ. nígbà ká máa tọ́ka sí oríṣiríṣi ìbàjẹ́ mi tiẹ̀ sọ. torí àwọn àyè tẹ̀síìrì mi ń bẹ. torí àwọn àyè tẹ̀síìrì mi ń bẹ. tó yẹ pé irun táwọn èèyàn bá sọ ni wọ́n máa fi kún tẹ̀síìrì tiẹ̀. tí wọn ò ní mọ̀ yìí pé irú àwọn èèyàn báyìí ni wọ́n sọ. àti nítorí pé tí wọ́n sọ bá fẹ́ẹ́ nù tẹ́ntì ń ṣe tẹ̀síìrì gan mu ọ̀nà ọba máa sọ àwọn mọ́tẹ̀sílà àwọn nítawọn onímọ̀ sọ náà ni pé àwọn yẹn yọ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún lẹ́yìn ìgbà tí ànábì sọ̀sán ti jira. nítawọn yẹn sọ ni pé àwọn yẹn yọ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún lẹ́yìn ànábì Muhammad ti jira. ẹ tó ti jẹ yìí pé ńgbà tí wọ́n yọ yẹn. tó ti jẹ pé lẹ́yìn ìgbà tí wọ́n yọ yẹn. ẹ̀ olórí wọn. ẹ̀ ń olórí wọn. òun náà lẹ́ ń pè ní wàásù láàrin òun àti àfáwa tá à ń pè ní alhassan olùbásírí. láàrin òun àti àfáwa tá à ń pè ní alhassan olùbásírí. ẹ̀sẹ̀ bá alibasiri ara basira ní kufa ní ní iraq ní iraki ah, irú ọ̀rọ̀ wọlé à ń sọ yìí ara basra ni nílùú iraq tẹ́bára tinú mọ̀kọ́dìmọ̀ tá a ti fi síwájú nínú ọmọ tí o ta ni hasanul basiri wa inú ọmọ tó abdullahi bin masoud eh, abdullahi bin masoud ó jẹ́ sàbí anabi wa sallallahu alayhi wa sallam ó ní àgbàfà nílùú ìrádìí lásìkò rẹ̀ ẹ̀ eh, ọlọ́kọ̀ gbogbo wọn kéwú ẹ̀ eh, asanul basiri lọ́wọ́ àjọmi torú ọ̀rọ̀ pẹ̀lú wáṣí gbóná àtọ́ ọ̀gá sanu basi òní ìjókòó nu mọ́sálásí ti máa tẹ̀kọ́ fáwọn èèyàn tí máa ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́. ẹ ìwà tí bùnú àtọ́ ìwà wá sọ́dọ̀ rẹ̀. lọ́wọ́ aṣọ ìgbé ẹ̀tọ́ bá dẹ́ṣẹ̀. ẹ̀tọ́ bá dẹ́ṣẹ̀. ṣé mú mi àbí kí ẹ tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀. ẹ àbá aṣọ ìgbé pàtí ọba ti ní jẹ́ bí ẹbọ ló ṣe. ẹ mú ní náà sì ni. mọ́mí náà sì lẹ́nu yẹn o. ìmọ̀ ní ẹ̀ka ti kú lásìkò tó dẹ́sẹ̀ ń ní. ẹ ó sì tún lé ó sì tún lé dàgbàsókè sí i. lẹ́yìn ìgbà náà lọ́ba ìbèsí tí wọ́n fún ọ̀tẹ́ lọ́rùn. ńgbọ́ ibi tí gbogbo wọn ti péjọ kí wọ́n ti ń ṣèdánilẹ́kọ̀ọ́. lọ́ba kú láàrin wọn. lọ́ba lọ dájókòó sí ẹgbẹ́ ẹgbẹ́ ti jókòó. èyí tágàlà yẹn látìgbà náà ló ti jẹ́ pé ìròrí rẹ̀ nígbà tó ń develop fún wa ń pè ní àwọn èèyàn mọ́tẹ̀sílà. ìtagbàlà tí wọ́n lò fún yẹn ìgbàlódé ló tó ti gẹ́ nípa mọ́tẹ̀sílà ongan ni mọtẹsil ọlọta kété gbọǹgbà táwọn yẹn ti wá pọ̀ lára lọ́dọ̀ rẹ̀ yẹn ń gbà lórí rẹ̀ yẹn bá fi ń pè wọn ní mọtẹsila ẹ ìtòkùtò dúró ní bẹ ń bá ṣe àtìsẹ ṣe tọ́jú ẹ̀ṣẹ̀ ńlá. ìjọba ń ṣàṣe tọ́jú ẹ̀ṣẹ̀ ńlá. ẹ mọ̀rùtẹ́kì bìlì tọ́jú ẹ̀ṣẹ̀ ńlá. ẹ ẹ ti ẹ̀ṣẹ̀ ńlá. ẹ ti ẹ̀ṣẹ̀ ńlá. tọ́tọ́ tó fi mọ̀nzílà ti ń gbé nẹ́lì mọ̀nzílà tẹ́yìn ọ wà láàrin ipò kan nínú ipò méjì. ọlọ́wà láàrin kò kánú ipò méjì. Ah, ah, ah, ìtumọ̀ ẹ̀kọ́ fi mọ̀nzílà ti gbé nẹ́lì mọ̀nzílà tẹ́yìn ọ wà láàrin

torí ẹ̀ lọ́wọ́ àmọ́ ìgbàgbọ́ rẹ̀ lé ìwọ ìwọ wá sùlùbùnà àbọ̀ pàtó wá sọ ilé ìtàn bóun ni àlámọ̀rí rẹ̀ ó ti wá rí lálẹ́ kìyàmà ó ní yọ jẹ́ yà lọ́dọ̀ ọlọ́run yóò sì máa jẹ́ yọ máa jẹ́ yà lọ gbére ni. kí wàá ní tuma tó ajẹ́pọ̀ ni kèmérì náà lé ayé náà nù. ẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n tún ní àwọn ìpìlẹ̀ míì yàtọ̀ sí yùn ẹ alákọ̀ọ́kọ́ òun náà lè fi ẹ́ pè ní tawhid ní ẹ́ pè ní ìmọ̀lọ́n lọ́kàn ẹ kí ni ẹ gbà lérò pẹ̀lú ẹ̀ orúkọ ń dá àtúmọ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ ọ̀dá àwọn àlùsí náà wà lè jẹ̀mọ́ àwọn náà lò tawhid ṣùgbọ́n tí ń bẹ lábẹ́ orúkọ ń kọ̀ dá ẹ ẹ tí ń bẹ lábẹ́ orúkọ ń kọ̀ dá bí ìgbà bá pè yàn Boko Haram nígbà tí ẹ bá pè yàn Boko Haram ẹ Boko Haram ti gbajúmọ̀ pé ní tí ọ̀dà ni wọ́n ń ṣe Nàìjíríà ó ti wá jẹ́ tẹ́ pé mùsùlùmí lẹ́yìn àtọ́ di Boko Haram ẹ ẹ kọ́lọ̀ ń kọ́ sànù wa kọ́lọ̀ ń bá wa dá fìtínà náà dúró atẹ́gùn tó fẹ́ wá láti ògùn ni yóò sì lọ ìgbà tí ó lọ sí nìkan ọlọ́run nìkan lọ́kàn ìjọ burú jù lánàá ó ti ṣẹlẹ̀ rí ìdí tó burú jù bá ń lọ ti ṣẹlẹ̀ rí ogun abẹ́lé gbà tí wọ́n ń gbà wọn ò mọ̀ pé ó tètè tán ìgbà ọlọ́run sì ní káfó ńlẹ̀ ọkà fó ńlẹ̀ ó ti tẹ̀sí kálukú ń parí ìsìn ẹ̀kọ́lọ́ nǹkan bá akáyùn náà fó ńlẹ̀ o tàwọn fíìdù táwọn kà lérò òun náà ni wípé wọ́n gbà ìgbé ọlọ́run bẹ pẹ̀lú dáàtì rẹ̀ pẹ̀lú pápá rẹ̀ pẹ̀lú pátánáìtì rẹ̀ mo ká sọ pé àwọn ìròyìn tá a máa ń kà ní okòrò àti gbogbo ẹ̀ yẹn àwa ti ń bẹ pẹ̀lú ọlọ́run wọ́n ní ti ń bẹ tọ́jú awálù tó ti pọ̀ sínú òyìnbẹ́ wàlẹ̀ awálù wàlẹ̀ áfírù mọ́ ọ̀rọ̀ sọkúsọ táwọn ń sọ nìyẹn bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan tí ọ̀ máa bẹ tí ò ní nírú ìròyìn ìròyìn tí ó sì ní kò ní mẹlẹ́yọ kan ẹ̀yin náà ẹ̀rọ onú nǹkan tí bá ń bẹ yóò wá sí ìròyìn gangan fún àti pé ọ ń bẹ ọ̀rọ̀ ajẹ́ pé ìròyìn ẹ̀yọ oró kan náà wà nígbà fún kò sírú ẹ̀ láìláì gbogbo tí ń bẹ ní oníròyìn bí ti bẹ ìròyìn wò sí ní mọ́lẹ́yọ kan tá a bá mú bátìrì lọ́wọ́ nísìnyí nínú ìròyìn rẹ̀ o ní kó bí ẹ̀fọ́ nínú ìròyìn rẹ̀ o náà ní pé kó ṣe gùn àti lóòrò àti níbù. nínú ìròyìn rẹ òun náà ni àwọ̀ tó ní kò sí ti ń bẹ kan lọ́yẹ́ pé yọ wà máa bẹ tí ò ní ní ìròyìn rẹ̀ ò ní máa lẹ́yọ àjẹpẹ́ wàlẹ̀ awúwálò wàlẹ̀ áhàkírù wàtọ́hírù wàlẹ̀ ọlọ́ọ̀bá. walillahi al-asmaul husna fad'uhu biha ọlọ́run bá ní àwọn orúkọ oríṣiríṣi tọrẹ wà ẹ máa ti pẹ̀ lọ́hùn kò sí orúkọ kan ní orúkọ ọlọ́run àti wọ́n jẹ́ pé ìròyìn fẹ́ ní bẹ lábẹ́ ẹ̀sùn ti ń jẹ́ bẹ́ẹ̀ bá ní aláwù lọ́lọ́run ìtumọ̀ ẹ̀ náà ni àlìmọ́ àdúgbò bíi hakim ẹ̀ńtọ́ lẹ́tọ̀ọ́ sí ká máa ti gbọ́dọ̀ fún àbúrò sọ pé alẹ́ níta lẹ́bí yẹ́fúnà fàáńtà mùsàfàwù ìwọ́n ti kí ọ́ ọ̀tàn òmùgbìyànmọ̀níà o. láti bí aliha iná ní ìlà òjì wá. iná ní àlá òjì wá. ìyẹn ní ẹ̀tọ́ lẹ́tọ̀ sí ìjọsìn. sọ ọba ní rahmanu. ìtumọ̀ ẹ̀ ní aláàánú nígbà tó ní ìròyìn àánú iná ní ti ń já láàánú nígbà tó a bá ń pè ní alìgbàfóró aláforíjì nígbà tó ní ìròyìn fíforíjì ẹ̀dá rẹ̀ iná ní ti ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́kùsọ làwọn mú tẹ̀sí là ń sọ nípa tàwùjì ìdùtí láwọn gbé wá tàwùjì ìdù alùsùnà wal jamaa òun náà ní kí ọlọ́wọ́ bá ń bẹ láti filẹ̀ òun náà ti lọ́ba àkọ́kọ́ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún mú wá òun náà ni tí wọ́n pè ní àlàádìlì ẹ wọ́n ní yòó ní déédéé wọ́n túmọ̀ sí yòó déédéé ẹ tí wọ́n gbé sábẹ́ rẹ̀ gbólóǹtọ́ dáa ní déédéé ọlọ́run jẹ́ ń pàṣẹ pé ká máa ṣe déédéé inna Allaha ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba ọlọ́run pàdé kẹ́ ẹ máa ti déédéé gbólóhùn tó dáa ni ẹ mú wá ṣùgbọ́n kẹ́ lẹ́mọ́tò àti òrí dàbí àbá ọ̀bẹ ọ̀rọ̀ dáadáa tó gbé tí ọ̀dà ni ẹ gbé sábẹ́ ẹ̀ iṣẹ́ ń gbé sábẹ́ rẹ̀ òun náà ní pé iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti bá ń ṣe ẹ ara ìṣe ọlọ́run ti bá ń ṣe ìṣe ọlọ́run ti bá ń ṣe ẹ agbọ́dọ̀ máa ròyìn rẹ̀ pé iṣẹ́ tó dáa ni wọ́n ní kò sí èsì ọ̀dà kankan nínú iṣẹ́ ọlọ́run kó tù lè ọmọ kò sí tẹ́tí ọ̀dà kankan nínú iṣẹ́ ọlọ́run pé gbogbo agbọ́dọ̀ máa ròyìn rẹ̀ pé iṣẹ́ dáadáa ni wọ́n ní ẹ̀gbọ́n tọ́lọ́wú ni ọlọ́run sọ pé wallahu la yuhibbul fasad ọlọ́run ọ̀fẹ́ràn bàjẹ́ ọlọ́run sì tún sọ láì mi pé wa ma rabbuka bizallamin lil abid ọlọ́run ọba rẹ kò ní tàbùsí sí ẹrú sí rẹ kankan ẹ títú ẹ kókò sí bàjẹ́ kankan nù sí ọlọ́run ọ̀rọ̀ tí wọ́n mú wá ọpọlọ lọ́wọ́ lábẹ́ rẹ̀. ọpọlọ lọ́wọ́ lábẹ́ ní kíní kíní ọwà pásánà àwọn èèyàn náà ní ẹlòmíì lè ṣe nǹkan míì sáàrì dáadáa ni ẹnbàtì wàá mú làákà ìdí ń tòótọ́ yóò sì pé dáadáa ní ṣe nígbà tó bá wá jí nǹkan nu lé tó wá bẹ̀rẹ̀ sí kẹgbàá bò tọ́nà títí ń sọ fún àwọn tí wọ́n dẹ́gbẹ́ ilé ma ọ̀gá ayélujára kí á ní bàbá yìí ṣe títí ń kẹgbàá bọ́mọ yìí bàbá yìí máa ń ṣe tí ọ̀dà ọ̀nà lónìí tó tún ṣe ní oṣù náà jọ́gẹ̀ ó kí á rorò pọ̀ báyìí ẹ̀wọ̀n ń sì rèé àtẹlómi ìtọ́bádìlà àtẹlómi ìtọ́bá ọgbọ́dọ̀ níbi abájọ tó fi ń nà á bá wà mọ̀ bàjẹ́ tó ṣe àyọ̀ bá ètò ìtọ́jà rẹ̀ ọmọ tó fúnlówó tutù òfúnlówó ọkọ̀ òfúnlówó oúnjẹ ọwọ́ àdìgbé aago méjìlá ọwọ́ abá níbi tí fi ní bílẹ̀ tẹ́bítẹ́lẹ́sì lọ́wọ́ abawí ẹ̀sẹ̀ tó ṣe sọ́dà àbí ọ̀dà lọ́dọ̀ ti ẹ̀ nínà tó ọ̀nà ọ̀dà lọ́dọ̀ ẹ̀ ẹ̀sẹ̀ ọ̀bá sì mọ̀ tuma ẹ̀dí tó fi nà gẹ́gẹ́ kọ́ rẹ̀ jẹ ni ẹ̀ àdúgbò kò ló fi nà náà wò ń gbó ọjọ́ iwájú rẹ̀ ni ìtọ́ bá ń bẹ lórí ẹ̀pẹ̀ yìí tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nípa ọjọ́ ọtọ́ dé ó lè máa rò pé eléyìí ọ̀dà lọ́lọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn tó níbàámu sí ń tọ́yẹ kó ṣe ní ṣeun. àwọn onímọ̀ sọ pé wálé sáwájibán alàlà abúdé rìdọ́ bíkó lèmà kéde yìí wàlà ákéńbélé kọ̀dọ̀ lẹ́ànáwó mi ń fi ilé yìí tààlà wàdàkà mi ń fi ilé lẹ́ẹ̀dì tàkọ́lá kì í ṣe lórí ẹ̀dá ọlọ́run ìnìkọ́ lọ́run ó ṣe tí ọ̀tẹ́rùn fún ọwọ́ àmọ́ ẹ̀jọ̀ ọmọ ọdúnú ọlá ti dẹ́sì ní bá ń rẹ́rìn ọmọ rẹ̀ kú lẹ́ bá ń rẹ́rìn olóhùn ti hàn fún gbàgádà ọlọ́run rárá ọlọ́run ọ̀yàn tẹ̀ ọlọ́run ọ̀yàn tẹ̀ òjijì ọlọ́run òjijì ọlọ́run sọ́lá láàyè ọ̀sọ́lá ọmọ ọmọ rẹ̀ ti kú tó sì gbé lọ́wọ́ báyìí tó sì ń sun tó tómi sì ń bọ́ sára ẹ̀ ìtumọ̀ ẹ̀ kókò sí ìwọ kókò ọba ló jẹ́ lórí pé ntọ́ ọ̀fẹ́ tó kóya tọ́tẹ̀lẹ̀ ńlẹ̀ ayé yìí pẹ́kọ́ wá sí ìdénú lórí pé kọ́ ọgbà yìí pé àkọ́lọ́ ah, ń ṣe ṣéun náà ní kọ́ta lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin mú tẹ̀sílà ẹ̀yin tí ọ̀dà ń bẹ nípa wípé ọmọ ẹ̀dẹ́ ni ọmọ rí pé nǹkan yẹ ọ̀dà nǹkan tí ń bá òun jẹ́ ni kó ti jẹ́ kó ti wà nù kádàrọ̀ ọlọ́run ọlọ́run ti sọ fún wa pé হয়ে wàláwù kọlákàkùn wà máa ta àmàlù ọlọ́run ló dá yín àti gbogbo tẹ́tẹ̀ ní. ẹsẹ̀ eré ni ẹsẹ̀ ẹsẹ̀ kan òkú mi inú ẹ̀dá ọlọ́run ni nígbà ọlọ́run gbèrò rẹ̀ ó sì fẹ́ bẹ́ẹ̀ tó sì yọ̀ǹda rẹ̀ lẹ́bí orí ti àjẹjọ́ bẹ́nu sí ọlọ́run lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn èyí ọ̀tẹ̀ lọ́rùn tí ó da ó sì bẹ́nu ẹsẹ̀ ọlọ́run èyí ò ní sẹ́ lọ́rùn tí ọ̀tẹ̀ tó lè di ọ̀dà ó sì ọlọ́run wá kó wa ẹ̀kọ́ ìtàbá fẹ́ ti ti ní nǹkan ti sọ́dọ̀ ọlọ́run ìtọ́jà ni ká máa fi kìí sí ọlọ́run tàbí ẹ̀kọ́ ọ̀ṣàrù láàyè lọ́ọ̀bù ilé ìwọ ọlọ́run kò ní baburú sì sí ọ ẹ̀ ń gbọ́ bá fẹ́ tọrọ àjọ àlọ́dọ̀ ọlọ́run ìwọ ọlọ́run mọ́jà sí ni ó sí ọjà àjùkọ ọsọ pé ọlọ́run mọ́tùmí láti rí lọ ọjà àjùkọ ọsọ pé ọlọ́run mọ́tùmí láti rí lọ bó o ti sọ kéjì náà ọ̀lẹ́tẹ̀ ìrì ọlọ́run mọ́jọ máa mi ó kú ọjà ṣáájú pé ó pé wọ ọlọ́run mọ́pa ní lọ́mọ lọ. ó ti ṣáájú pé wọ́n lọ́mọ pa mí lọ́mọ lọ. ó ti ẹ̀kẹ́ pé kọ̀sẹ́ mi kan tí ó bọ̀ lẹ́yìn ọlọ́run. ẹ inú ẹ̀kọ́ nínú tìjú. inú ẹ̀kọ́ nínú tìjú. òun náà ní ká máa fi àbúrò kankan ti sọ́dọ̀ ọlọ́run. ìbọn sáà pé ta ló dáa ta ló ṣe é. Allahu khalaqakum wa ma ta'malun ẹ̀dá yín àti tẹ̀ ọlọ́run ló dá. ẹ̀dá yín àti tẹ̀ ọlọ́run ló dá. ọlọ́run wa huwa ala kulli shay'in wakil nínú sọ́ọ̀tù zuma àyà 62 ọlọ́ọ̀ni wa Allahu khaliqu kulli shay'in gbogbo nǹkan pátá ọlọ́ọ̀lọ́ dá ṣéwù yẹn iná ìgbogbo tó bá ti lè máa bẹ. gbogbo nǹkan pátá ṣéwù yẹn gbogbo tó bá ti lè máa bẹ ni o. ìdí ọba ti bẹ àìpè ní nǹkan eh, èrò èrò làákà ìlàsàn gbogbo tí bá ti ń jẹ́ ìsìn bẹ lọ́gbọ́ sábẹ́ nǹkan ọlọ́ọ̀ni aláwọ̀ fàálì kòkó lè ṣe ọ̀dà ní kọ̀dá khaliqu kulli shay ọlọ́run ni ẹlẹ́dàá gbogbo nǹkan. nǹkan yẹn dàpọ̀ dáa ni ọlọ́run ẹlẹ́dàá gbogbo nǹkan. wa huwa ala kulli ti gbogbo ìfẹ́ àti àdìọ́kàn ni ó àdìmọ̀ lékún àdìmọ̀ dẹ́kun ìwọ̀nba tá a kọ́kọ́ lọ ń jó kúrò wa o wọlé àtúntò wọlé àánú rẹ náà kí wọ́n kí wọ́n bá tàdúrà ẹ bá ní ó lè wá béèrè lẹ́yìn ìgbà yẹn. lẹ́yìn àtàlà ó máa béèrè lẹ́yìn ìgbà náà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن